tí kọ́sà fún òfin ìhà irú ẹni bí ó ṣe kí ni wọ́n kó sínú nàjà ànàmà ọlọ́run bá àlékè ọlá kó sọ wa nírú irú àwọn èèyàn báyìí. a rí i pé àìmọye èrújú ni wọ́n ń tì sáwọn èèyàn látara kíní nkọ́hàn kan tó ń bẹ nínú wọn àfi ká mùsùlùmí ká dé wa dáadáa kẹ́sìn ọlọ́run bá àlékè ọlá tó gbé fún wa ká gbìyànjú kó yé wa òun láti sọ fún wa wípé pàtàkì ń tán ní ká má wa wò kí ni nǹkan náà òun náà ni tí wọ́n ń pè ní àsúnnàtù kí n mọ̀ pé àsúnnàtù àsúnnà àkàmùhà wà àníwáàhùhà wà àlàkọ́tù àábìl qur'an àsúnnà àkàmùhà wà àníwáàhùhà. وعلاقتها بالقرآن kí ni tá ń pè ní súnà ẹ̀yin tí wọ́n ní ká bá wònú wàláì nínú àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká farabalẹ̀ ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa wọ́n ní kí ni tí wọ́n ń pè ní súnà torí pé nínú àwọn nǹkan tó gbajúmọ̀ ni táwa gan náà tá a máa sọ tẹ́lẹ̀ láì mọ iye àwọn nǹkan míì nínú àwọn gbólóhùn tó jẹ́ pé ó ti fẹ́ dàpọ̀ ó ti fẹ́ rò papọ̀ mọ́ àṣà wa nínú ìṣe ni ẹ̀rí pé ńgbà míì tá a bá bímọ lẹ́yìn gbà tó jẹ́ pé mùsùlùmí ni wá ìdáàmú ọgbà ni wípé àá ṣe súnà ọmọ yẹn àá ṣe súnà rẹ̀ ọmọ tí wọn bá ti pẹ̀ràn fún wọn ìtì ìkó ẹni pé yóò kéré lẹ́nu àwọn èèyàn láti wọ́n sọ pé à wọ́n fẹ́ kó ni wọ́n ní ṣé wọ́n ti ṣe súnà ọmọ yẹn súnà súnà tá ń sọ yẹn òun náà ni tá ń pè ní súnà má jẹ́ kí wọ́n dẹ́rù bẹ́ẹ̀ tó bá farabalẹ̀ wàláhì wàá gbọ́ àlàyé yìí yékéyéké tó sọ fún ẹ pé súnà súnà ní tí wọ́n gbà lérò pẹ̀lú súnà nìí àtúrí nínú àwọn èdè táwọn èèyàn máa fọ̀ jáde lẹ́nu wọ́n ní à kódà ìyàwó súnà ni ní à ìyàwó tí wọ́n fẹ́ wọlé yẹn láìpẹ́ yìí ìyàwó súnà ni pẹ̀lú ìtumọ̀ wípé à ìyàwó tí wọ́n fẹ́ wọlé yẹn wọ́n ṣe ìlànà ètò ìgbéyàwó rẹ̀ ní ìlànà súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èdè tó ṣe wípé a bá sábà ti yí mọ́ gbogbo wa náà ti mọ tí wọ́n ń pè ní súnà abalẹ́nu àwọn bàbá wa ni abalẹ́nu àwọn ìyá wa ni kèé ṣe nǹkan tuntun kèé ṣe nǹkan tuntun débi pé àwọn èèyàn kan wà fi halẹ̀ mọ́ wa lẹ́ni ntí wọ́n ní ká bá wò nìyẹn pé súnà súnà tá à sọ kí ni tá à ń pè ní súnà ẹ jẹ́ máa lo gbólóhùn súnà yẹn kó lè bá yé gbogbo wa papọ̀ so nítorí ní káwo náà ni tá ń pè ní àsúnà táwọn máa ń pè ní súnà àhàkámù ha kí làwọn adájọ́ tó so mọ́ súnà yìí kí là ń pè ní súnà àti wípé kí làwọn adájọ́ tó so mọ́ súnà àníwáhù ha kí làwọn oríṣiríṣi ọ̀nà tó ṣe wípé súnà gbà pín sí àwọn ẹ̀ka ẹ̀ka àwọn ẹ̀tún ẹ̀tún tó ṣe wípé ó ń bẹ tá a mọ̀ pé ní àwọn ẹtu súnà ìyún ni wípé àwọn ọ̀nà tí súnà pín sí gbogbo eléyìí náà láà fi nínú ọ̀sẹ̀ tá a ń bẹ nínú ẹ̀ láà fi láti ṣàlàyé fúnra. bákan náà wà alaqatuha bil Qur'an yani alaqatu súnà bil Qur'an. a tún wá wo kí ni àṣepọ̀ kí ni okùn àsopọ̀ tó ń bẹ láàrin sunna àti alukur'an ṣé sunna ní nǹkan kan ṣe pẹ̀lú alukur'an ìwọ náà gbìyànjú àti rò ó dáadáa ṣé sunna ní nǹkan kan ṣe pẹ̀lú kur'ani sunna sunna tá a máa kí ni àlákọ̀ tó ń bẹ láàrin sunna àti alukur'an àfi ká farabalẹ̀ ká gbọ́ àwọn akíní ká kẹ́kọ̀ọ́ lórí wọn ní tó ṣe pé a gbìyànjú lẹ́nu abatọ́lọ́wọ́ bá alékè láti bá fún wa lágbára mọ́ láti ṣàlàyé àwọn kìíní yékéyéké ìgbà táwọn kìíní wọ̀nyí àwọn àpìnlẹ̀ wa ni wọ́n tó bá yé wa ẹnìkan ò ní wá láti ibìkan láti da nǹkan kan rú mọ́ wa lójú pé ah, ẹ má dá wọn lóhùn àwọn tí wọ́n ń pera wọn ní alùsùnà wọn náà sọ pé ah, ṣèbí onísùnà lẹ́yìn náà máa ń sọ súnà nǹkan náà jọ ni wá. wọ́n ní àtúntún ah, náà gbé wà wàláhì kèé ṣe tuntun nígbà táwọn èèyàn bá ṣe tán àti fẹ́ gba òdodo in tó kù tí wọ́n máa ṣe ni wípé wọ́n máa wọ́nà àti sá òdodo yẹn lọ́gbẹ́ kò yé gbà táwọn èèyàn ti ṣe tán àti gba òdodo in tó kù ni pé kó mọ wá bí ó ṣe ṣe kí ni bí ó ti sá òdodo yẹn lọ́gbẹ́ yóò máa bú wọ́n ṣe irú ẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni wọ́n ṣe ṣe ìgbà táwọn ẹbí ń pè wọ́n sínú Islam ní tó kùnà wá sọ ni pé ẹ má dá lóhùn ti ya wèrè. ìgbà tí wọ́n ṣe tá àti gba òdodo tó ń bẹ lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní tó kù ni wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ wọ́n wá ń rọ oríṣiríṣi nínú rọ tí wọ́n wù gbàǹkọ́pù inú ẹ̀ ní ànábì wèrè ni ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́n bá alékè ọlá ní òkè àlàárà ó bẹ̀rẹ̀ sí ní fọ òjíṣẹ́ rẹ̀ máa nábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ní nun wal qalami wa ma yasturun ma anta bi ni'mati rabbika bi majnun ọlọ́run ní látara àdẹ̀rẹ̀ táwọn ọlọ́run bá tẹ̀sí fún rẹ̀ ànábì èyí ti wèrè ọlọ́run fọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fọ ọmọ láti sámà keje ya ikhwatal iman tí wọ́n bá ń bú wọlé ní kí ló fẹ́ dùn ẹ̀ mẹ́ẹ̀ ẹ tètè sọ fún wọn ìpè tó bá ń bú wa ìgbà eléegun tí wàá máa ń lé sí i kéré wà torí pé àníṣe méjì tá a wá rán láyé ju tọ́lọ́run bàálíkẹ́ ọlá yìí lọ bóyá wọ́n á wò wípé à tá a bá bẹ̀rẹ̀ sí í sọ wọ́n lẹ́nu tá à parọ́ mọ́ wọn tá à parọ́ mọ́ wọn nínú àwọn tẹ̀síìrì wọn àìmọye irú ẹ̀ lẹ́ẹ̀rí mi ni àwọn tó máa ń gbé mílíkì lọ fún ìyá wọn àwọn tó ṣe wípé wọ́n máa ń ṣe ìdágbére nìyí tán bá ti fọmọ tán oríṣiríṣi àdáparọ́ àdáhùnrọ́ nígbà tán bá ti ń sọlé ìwọ́dọ̀ mọ̀ àná ẹni tó jọ̀gà gbogbo wa pátápátá tọ́lọ́mọ balẹ̀kẹ́ láfi ṣe àánú fún gbogbo ọmọ ẹ̀dẹ́ yẹn wọ́n ní wèrè ni ìyẹn ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá bú anabi tí wọ́n parọ́ mọ́ anabi kí ni tiwa ṣe fẹ́ jẹ́ báwo làwa ṣe jẹ́ tí wọ́n ní bú wa báwo la ṣe jẹ́ so bá bá ṣe bá ṣe ń tàn ká àbùkù yẹn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lẹ́gùn àyẹn wá ń létí inú wa máa dùn pé ah, alhamdulillah torí inú àwọn kan tí ó máa dùn wọn ni wípé tó máa wo bí ọdún mélòó kan sẹ́yìn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ti ń ṣàánú àìmọye àwọn ọ̀dọ́ àìmọye ilé lọ́lọ́wọ́n bá àlíkè láti kádàrá kẹ́sìn ọlọ́wọ́n bá yìí kó máa fọ́nká wọnú bẹ̀ ń táwọn dáwọ́bò tí wọ́n dàrú fáwọn èèyàn àwọn ọ̀dọ́ wa jáde lábẹ́ wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní sàlàyé ẹ̀ fáwọn èèyàn pé ẹ má ṣe fọwọ́n náà fáwọn èèyàn ẹ fi ẹ̀sìn ọlọ́run ẹ fi yé wọn irú àwọn kìíní ń dùn wọn sòtò bá rí wọn tí wọ́n ń sọ̀rọ̀ ní tẹ̀síìrì wọn tí wọ́n fi gbogbo in tí wọ́n fi ṣe tẹ̀síìrì fáwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi parọ́ má jẹ́ kó dùn ẹ́ má ṣe alhamdulillah má ṣe alhamdulillah ó túmọ̀ sí wípé alhamdulilah iṣẹ́ yẹn ń dún bẹ́ẹ̀ ni kìíní yẹn ń ta bí iṣẹ́ yẹn ṣe ń dún yẹn tọ́lọ́ ní kẹ́sìn mọ iye àwọn èèyàn kí gàgá tí wọ́n fi bo àwọn èèyàn lójú kó máa sí kúò bẹ́ẹ̀ ló ṣe kíni bẹ́ẹ̀ ló ń dùn wọn. pẹ̀lú ògo ọlọ́run a ṣàlàyé ń tó ń jẹ́ súnà yẹn. àmọ́ kíní yìí nídìí farabalẹ̀ yorùbá sọ wípé òkun ewó ruru káwa ruru ọ̀rọ̀ yẹn gba kíni ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti tẹ̀lé e lọ tó pé tábà ní ká wo bí wọ́n ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ká ṣe yanjú ẹ̀ àní rí nǹkan yanjú o. àwọn bàbá sọ fún wa wípé wọ́n ní òkété tí ó gungi ni ò mú dáadáa èkánná ò ṣe kíni yóò mú a ní láti farabalẹ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ yìí dáadáa torí pé abọ̀rọ̀ lọ gbé kíní wá láti ìpìlẹ̀ tá a bá rí ìpìlẹ̀ rẹ̀ wú àní lè so mára wọn ẹ̀sìn ọlọ́run tó ń bẹ lọ́wọ́ wa àmánà ni hmm, ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀sìn ọlọ́run tó ń bẹ lọ́wọ́ wa àmánà ni eléyìí ló bọ̀rọ̀ yí gbogbo wa pátápátá àti bàbá àmọ́mù àti bàbá tẹ̀fsíìrì àti brọ́dà àti sísá gbogbo wa tá a jẹ́ mùsùlùmí ẹ̀sìn ọlọ́run ó bọ̀rọ̀ máa ró lọ́kàn àyà wa. ipe àní ẹ̀sìn olohun tá nbe nnu ẹ̀ àmọ́ náà ni ẹ̀sìn yi bo ló ṣe jámọ́ náà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ olohun bá àlékè ọlá ló sọ be nnu alquran olohun ní bismillahir rahmanir rahim inna arodna al-amanata ala samawati wal ardi wal jibal فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ìtọ́nà ọba àlekẹ́ ọlásánú alukur'an lélẹ̀ tábàwọn suratul ahzab ìyẹn ni àyà ẹlẹ́kẹtàlélọ́gbọ̀n verse eighty two verse seventy two ọlọ́ni iná àròdìnnà àmẹ́nà tá a lè sàmà wà tí wà láhàd ọlọ́ni ẹ̀rí àmánà ìtànpẹ̀ lámánà òní ń ta fúnni sọ gbogbo ń ta bá fúnni sọ làápàdà ṣe kí ni làágbà padà tí n bá gún ẹ ní nǹkan tí bá sọ pé gba ìbá ń tọ́jú ẹ̀ ní tí mo ní o bá ń tọ́jú yẹn tó bá pẹ́ tó bá yá máa ṣe kí ni máa béèrè lọ́wọ́ ẹ pé bá ń gbé nǹkan náà tí wọ́n ń pè ní àmọ́ náà nìyẹn. nígbà tá a bá sọ pé ń fún ẹ bá ń gbé padà wọ́n ṣe wípé bá a ṣe gbé fún ẹ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe dá padà wọ́n ní ẹni yìí o alámọ̀ níyàn ni. ẹ̀sìn ọlọ́run bá alikẹ́ ọlá àlè Islam tí gbogbo wa tá à ń ṣe lénìí àmọ́ náà ni afúnsọ ni kèsì ẹ̀sìn ìdílé bàbá ẹnìkan ògbọ́n tí mo sọ ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn ìdílé ẹnìkan in tí wọ́n bá pè ní àmọ́ náà tí sọ pé kínní afúnsọ ni in tó túmọ̀ sí ni wípé ẹni tó fún wa ní kínní yẹn ká máa sọ òun ló ṣe kínní òun ló ní nǹkan náà Islam kì í ṣe ẹ̀sìn ilé bàbá èèyàn kan ká sọ pé ah kí ló wá ń ṣe yín báyìí àwọn bàbá bàbá tiwa ló ní ẹ̀sìn yìí àkàlà ẹni bẹ́ẹ̀ ń ṣeré ó mọ mi tí mo ti wá ni ó mọ lé wa nílọrin agboolé lágbàjì làwa ti wá ńlọrin àwa ládé òpó ẹ̀sìn Islam yìí mú kàlà ó sì ń ṣeré lọ́wọ́ ni ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn lárúbáwá nínú àwọn nǹkan míì tá a túbọ̀rọ̀ máa ń sọ tábọ̀rọ̀ máa ń gbádànù nínú táwọn èèyàn máa ń sọ wọ́n ní ẹ̀sìn òkèrè ni ẹ̀sìn àwọn lárúbáwá kàlá ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó mùsùlùmí má bá wọn sọ irú ọ̀rọ̀ báyìí mọ́ àwọn ọ̀rọ̀ báyìí léwu ó lè ṣàkóbá fún yẹn níwájú ọba àlékè ọlá yóò máa bẹ nínú ọ̀rọ̀ tí ọmọ ẹ̀dẹ́ yẹn máa sọ láyú kìlà àbálà tóun ò dẹ̀ ní ro nǹkan kan kò ní kàǹkan kan pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ó kàn ti sọ kalẹ̀ ń tiẹ̀ ọ̀rọ̀ yóò sì máa bọ́ sínú ìbínú ọlọ́run inú àwọn gbólóhùn yìí kí wọ́n sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn lárúbáwá àbí wọ́n sọ pé ẹ̀sìn àtọ̀húnrìn wa ni láà kódà mo ti gbọ́ dáhùn kan sọ wípé everything we import in this country in fact we even imported Islam too ah no kala wọ́n ní a máa import gbogbo nǹkan ni à ń import omi kódà à ń import Islam náà ni no kò rí bẹ́ẹ̀ that's absolute nonsense ẹni tó bá sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ló ń sọ ọlọ́run bá àlékè ọlá gbé ẹ̀sìn yìí ní àmánà ó gbélé gbogbo wa lọ́wọ́ pátápátá ọlọ́run ní inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibal àmánà ẹ̀sìn ẹ̀sìn ló ń jẹ́ àmánà ní gbólóhùn ayé alukoran tó ọlọ́run bá àlékè ọlá fi ń bá wa sọ̀rọ̀ yìí ọlọ́run ní àmánà yìí a òkè a gbé fún ilẹ̀ kódà a lọ gbé fún àpáta yẹn ni pé ọlọ́run bá ní kíọ́lá kó tó gbé àmánà ẹ̀sìn lé wa lọ́wọ́ ọlọ́run bá ní kíọ́lá ti kọ́kọ́ ó ti mú àbí tí ó gbé sí ọlọ́run bá ní kíọ́lá gbé ó gbé fún sánmà sánmà yẹrí ọlọ́run bá ní kíọ́lá gbé fúnlẹ̀ ilẹ̀ kọ́ ọlọ́run bá ní kíọ́lá tún gbé àmánà ẹ̀sìn ọlọ́run gbé lọ fún àpáta ẹ̀gbọ́n tọ́nà bá ní kíọ́lá sọ ọlọ́run ní àwọn kíní wọ̀nyí wọ́n yẹrí láti gba àmánà náà wà ashfaqna minha wọ́n ń bẹ̀rù rẹ̀ kó ṣe pé wọ́n yẹrí lásán wọ́n ń bẹ̀rù tó ń bẹ nídìí àmánà yẹn àwọn kíní gbẹ̀yìn ẹ̀ wà hamala al ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́rí gba àmánà náà ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́rí gba ẹ̀sìn ọlọ́wọ́n ba ọlọ́ni ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́rí gba àmánà nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan tó lálàáfíà wọ́n ní wọ́n sọ fún anabi adam aleyhi salatu wa salam wọ́n ní wọ́n sọ fún yín pé in tó gbà yìí àmánà tó tẹ́wọ́ gbà yìí in ahsanta biha jazaita tó bá ṣe déédéé tó ṣe dáadáa pẹ̀lú àmánà yìí jazaita kódà orí ẹ̀san ńláńlá gbà àwa in àṣà àtà ọ̀kìbìtà àmọ́ tó o bá lọ mẹ́hẹ́ tó o lọ ra àmọ́ náà tó o ra láre ọ̀kìbìtà ọjẹ́ ya ọlọ́ni wa amala alẹ́ insan ọmọ ẹ̀dẹ́ yẹn tẹ́rí gba àmọ́ náà tó ké àti ilẹ̀ àti àpáta tí wọ́n kọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ti kí ni ó tẹ́rí gbà àmọ́ wípé ẹ̀sìn yìí gbogbo wa ni àmọ́ nẹ́ẹ̀sì ń bẹ lórí wa àtẹni jẹ́ mùsùlùmí lénìí àtẹni tó kọ̀ tí ò ṣe mùsùlùmí ìyẹn lọ́nà ọba àlìkẹ́ ló ń ṣe kí ni yóò ṣe wí wọn lẹ́jọ́ lálùkìyàmà ìyẹn lọ́nà ọba àlìkẹ́ ló ń ṣe kí ni yóò wí wa lẹ́jọ́ ìyẹn ni wípé yóò béèrè lọ́wọ́ wa wípé àmọ́ náà tí mo gbé fún yín báwo lẹ ṣe ṣe ìyún ni ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlìkẹ́ ọlá báwo lẹ ṣe ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà báwo lẹ ṣe ṣe sí ṣe tọ́jú ẹ̀ dáadáa ni àbẹ́fi ṣeré tó bá rí wíwẹ̀ pé ẹ tẹ́wọ́ gba àmánà yẹn ó túmọ̀ sí pé sábàbí ń ta torí ẹ̀ dá yín òní ń torí àmánà yẹn ẹ̀ sí ibi tá a dé yẹn ìgbà tẹ́ tẹ́wọ́ gba àmánà náà ó túmọ̀ sí wípé sábàbí kan ta torí ẹ̀ dá yín wá sáyé òun náà ní kí ni nítorí àmánà náà. lára àmánà yìí ọlọ́run bá lékè ọlá ó fi ṣe ìdánwò fáwọn màláíkà. لون سورة البقرة أراني وإذ قال ربك إني جاعل في العرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في العرض خليفة قالوا أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون لو سورة البقرة بآية تاتي wàárí gbólóhùn ọlọ́run báyìí ń bẹ̀. lórí ìfẹ́ tari ọmọ ẹ̀dẹ́yàn sáyé pẹ̀lú àmánà tọ́lọ́run balikẹ́lá fún wọn ọlọ́run balikẹ́lá ṣèdánwò fún àwọn màláìkà ọlọ́run ìníjà ìlú ìkọlà rọ́bù lèmọ́láìk rántí gbà tọ́lọ́run balikẹ́lá tó sọ fún àwọn màláìkà ìníjà ìlú fìlà khalifa kí ni tọ́lọ́mù bá àlekí ọlá tó fún àmàláìkà ọlọ́run ní ìníṣà ìlú fìlà àti khalifa ẹ̀yìn màláìkà o mo fẹ́ dá àwọn nǹkan àwọn èèyàn kan sórí lẹ̀ àwọn tó ṣe wípé wọ́n máa bẹ lábẹ́ tún bẹ wọ́n máa bẹ ní ìrandíran khalifa àwọn tó ṣe pé wọ́n máa gbapò lọ́wọ́ ara wọn wọn ní tán lórí ilẹ̀ àtìgbà tẹ́mi ọlọ́run bá àlekí ọlá má tó mú wọn wá sópin ìníṣà ìlú fìlà àti khalifa mo fẹ́ dá wọn mo fẹ́ dá wọn sórí ilẹ̀ kọlu èsì tá màláíkà fọ̀ jáde lẹ́nu ni wípé ataj'alu fiha ma yufsidu fiha wa yasfiku dima ó fẹ́ fi wọ́n sórí ilẹ̀ àwọn tó ṣe wípé ma yusfiku fiha àwọn tó ṣe wípé ma yufsidu fiha wọ́n máa ṣe bàjẹ́ lórí ilẹ̀ yẹn ni kò sí nǹkan míì tí wọ́n fẹ́ ṣe wàyẹn fíkù dìímà bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀jẹ̀ sórí ilẹ̀ etí táwọn mọ̀láka fọlọ́ ọba àlekí nìyẹn àwọn tó fẹ́ dá yìí àwọn tó ṣe pé ìbàjẹ́ corruption òní wọ́n kàn máa ṣe lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀jẹ̀ ara wọn máa para wọn ni àmọ̀láìkà wa parí gbólóhùn yẹn pẹ̀lú ọ̀rọ̀ kan tó lágbára tó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú àmọ́nà tá à ń sọ wọ́n ní ìrẹ́ ọlọ́run wà ní àánú nùsẹ́bì bihamdika wà ní kọ́dìs làkà àmọ́ ìrẹ́ ọlọ́run àwọn màláíkà ti tó lẹ́yìn tó ṣe pé à ń sáfọ̀mọ́ fún wọn ọlọ́run ọba pẹ̀lú pàǹgbé ẹ tóbi à ń dúpẹ́ fún wọn ọlọ́run àwọn màláíkà tètè ṣe kí ni wọ́n ń fa ìpè ìjọsìn wọ́n ń fa mọ́ra bí máa na wípé ìrẹ́ ọlọ́run tó tún wá bùkátà táwọn ẹni yìí mọ́ ni lẹ́yìn ìgbà tó ṣe wípé ìbàjẹ́ ni wọ́n máa ṣe lórí ilẹ̀ wọ́n kàn máa para wọn ni àwa ti tó lẹ́yìn tó ṣe wípé nánú nù sẹ́bi bi hamdik àwa ti tó lẹ́yìn tó ń ṣàfọ̀mọ́ fún wọn ọlọ́run bẹ́ẹ̀ là ń gbé wọn ọlọ́run ọba tóbi kọ́ọ̀là ọlọ́run ọba àlekẹ́lá ti wá fún wọn létí. inni a'lam ma la ta'lamun ó dàbí tẹ́ yẹn ó tó ń bẹ̀ èmi ọlọ́run ọba mo ṣe kí ni mo máa ń tẹ́ ẹ mà ọ̀rọ̀ ìjọsìn jáde nínú táwọn màláìkà tó fẹ́ fi ṣe kí ni tó fẹ́ fi ti ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀dínyàn sẹ́yìn ọ̀rọ̀ ìjọsìn náà ni tí wọ́n mú òun náà ni àmọ́ náà yẹn ìyìn lọ́lọ́ọ̀bá àlékẹ́ ọláyẹ̀nà náà láìmọye àwọn àyè nínú àyà alukur'an ọlọ́ni wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́ni àdálùjẹ̀nu bẹ́ẹ̀ láàdáwọn ọmọ ẹ̀dẹ́yàn illa àyàfi kí wọ́n ṣe kí ni kí wọ́n ájọ́ ti fa wọ ọlọ́wọ́n ba ma uridu min min rizqin wa ma uridu an yut'imuni èmi ọlọ́wọ́n ba mi ò dá wọn nítorí káràkátà nítorí àárà àjẹ àjẹ àdáadá ma uridu min min rizqin èmi ọlọ́wọ́n ba mi ìtọ́ra rìsìkì lọ́wọ́ wọn mi ìfẹ́ wa ma uridu an yut'imuni bẹ́ẹ̀ ni mi ìfẹ́ kí wọ́n bọ́ mi wọ́n lè bọ́ mi ọlọ́run inna Allahu wa razzaqu dhul quwwatil matin ọba tá à ń sọ̀rọ̀ yìí ọba tó rọrọ̀ ni ọba alágbára ni. sọ̀lá abalikola yànnà náà rọ̀ yìí nínú àyá alukurani yìí wípé ntọ́ nítorí ẹ̀ dá wa kò pé méjì òun náà ní kíni òun náà ní káwájọ́ sí fóun ọlọ́run. sẹ́ni pé kíní yẹn ṣe kíni ó ń so mára wọn sọ́mu sọ fún ń láti ṣe sùúrù láti bá kíní lọ ìpìlẹ̀ yìí ló bọ̀rọ̀ dúró fún wa tí ìpìlẹ̀ yìí bá dúró alihamudulilá gbogbo àwọn nǹkan tó kùgbẹ́ ó dúró wà ìlà àmọ́ tí ìpìlẹ̀ yìí ò bá dúró àwọn nǹkan tó kù náà ò lè dúró àfi ká gbìyànjú ká ṣe kí ni ká gbọ́ kí ni iye kó lè bá wa yé wa kó lè bá yé wa ká lè gbọ́ yé dáadáa ká lè bá àmọ́ kí ni dáadáa àyàfi ká tẹ̀lé àwọn àyà alukùránì ní títẹ̀ ń tẹ̀lé bó ṣe lọ. ẹnìkan ni ó da àmọ́nẹ́ẹ̀tì tán náà gbà kò sí lọ́rùn èmi o àwọn tó ń gbà àwọn náà mọ nǹkan tí wọ́n gbà àwọn kan máa bá nǹkan tí wọ́n gbà yẹn kan máa bá yí ọlọ́run bá àlékè ọlá pa gbogbo wa pátápátá lẹ́nu mọ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtàwùsà àti yíbò àti gárà àti tápà gbogbo wa la gba àmọ́nẹ́ẹ̀sì sọ́rùn lọ́wọ́ nu àyà gbé láti one seventy two kó kàdé one seventy three wàá mọ̀ nǹkan tọ́lọ́mọba àlìkẹ́lá sọ mbẹ́ kí ni tọ́lọ́mọba àlìkẹ́lá sọ ọlọ́ni wàhíd akadà rọ́bùkà mímbà ní ádámà min zuhuri im zuriyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an takulu yawma alkiyama inna kunna an hadha ghafilin allahu akbar ọlọ́run ọba àlékè ọlá torí ẹ̀ ní alukurani taari yẹn wọ́n wọ àádọ́mù mọ̀jìdáàt lil insan nǹkan àgbáyanu níta ń pè ní miraku tó fi ń lágbára jùlọ tó tó alukurani ò sí nǹkan àgbáyanu tó fi ń lágbára jùlọ tó tó alukurani kò sí kí ni kò sí kurani tóbi kurani lágbára àfi káwa ká ṣe kí ni ká súnmọ́ alukur'an ká má ṣe ajúrù alukur'an yẹn ni pé ká má jìnnà sí alukur'an torí pé gbogbo ìṣẹ̀mí wa táàfì ìṣẹ̀mí wa ọlọ́run balùwẹ̀ láti parí ẹ̀ sínú alukur'an kí kur'an má jẹ́ nǹkan inú àwẹ̀ nìkan fún wa bẹ́ẹ̀ ni inú àǹfààní ta ni onípa ọlọ́run balùwẹ̀ láti sọ kur'an kalẹ̀ fún wa ní oṣù ramadan ṣáà ramadan alladhi unzila alukur'an torí pé àsìkò yìí àsìkò tó ṣe pé ẹ̀mí ọmọ èdè yìí ó máa bẹ nípò tó mọ́ jù lọ ni so bẹ́ẹ̀ ni ta fẹ́ fún yìí in tó fi mọ́ jù lọ ni sàtìkò gba tẹ́ ẹlẹ́mí àti gba kínní yẹn òun náà láti kó oṣù tó oṣù alálùbáríkà tá ń bẹ nú ẹ̀ ọlọ́run bá àníkíọ́lá wá pé gbogbo wa níjà ó dẹ̀ fi yé wa ó fi okùn ẹ̀sìn ó fi rọ́ gbogbo wa lọ́rùn pátápátá ìyẹn ló ń bẹnu Suratul A'raf síwájú kọ́nà ọba àlekè ọlá tó ti gbogbo asáyé ọlọ́run ní wàhíd kọ́lá eh, ah, ọlọ́run ọba àlekè ọlá ní wàhíd akọ́lá rọ́bùkà min bani ádámù min zuhuri imzuri yàtàhùn ọlọ́run ní wàhíd akọ́lá rọ́bùkà ìgbà tó ọlọ́run ọba rẹ tó kó gbogbo yín jáde min zuhuri yín ní ìbàrá àdìbàbá yín ádámà zuriyatahum gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ lọ wo gbogbo àwọn onítẹ̀síìrù pátápátá ayé àyín tó ń tọ́ka sí ni pé síwájú kọ́lọ́ọ̀bà àlékiọlá tó ti gbogbo wa sáyé ọlọ́ọ̀bà àlékiọlá ọlọ́ọ̀bà mú ànábì Adam ó wá fọwọ́ ra ìbára àbí ànábì Adam gbogbo ọmọ ànábì Adam pátá tí wọ́n máa fẹsẹ̀ kanlẹ̀ lórílẹ̀ ayé ọlọ́ọ̀bà àlékiọlá kó gbogbo wọn jáde wà ashhadahum ala anfusihim ìgbà tó lọ́wọ́ balẹ̀ kọ́lá kó wọn jáde tán wà ashhadahum ala anfusihim ọlọ́run wá jẹ́ kí wọ́n máa jẹ́rìí lórí ẹ̀mí ara wọn kí ni tọ́lọ́wọ́ balẹ̀ kọ́lá bẹ́ kí jẹ́rìí ọlọ́run ní gbogbo yín pátápátá kẹ́ tó mọ lọ sáyé alastu bi rabbikum ṣé mi kọ́ lọ lọ́wọ́ gbogbo ajẹ́rìí pé ah bẹ́ẹ̀ ni ajẹ́rìí pé wọ́n lọ́wọ́n bá wa ọlọ́ni antakulu yawmal kiyama innakunna hana hada ghafilin àṣẹlẹ̀ kó má bàa padà wá dìgbà táwa pè yín lálùkìyàmà tẹ́wàá ọmọ wa bìjàre pé innakunna hana hada ghafilin ìrẹ́ ọlọ́run bá a mọ̀ ní ìrẹ́ ọlọ́run bá a ṣe kí ni a mọ̀ ní ọ̀rọ̀ pé àmọ̀ sí bẹ́ẹ̀ o torí wípé ọlọ́run bá lékè ọlá ó ti fi gbogbo wa jẹ́rìí lórí ẹ̀mí ara wa alastu bi rabbikum ọlọ́run ti jẹ́ kó yí wa pé òun náà lọ́lọ́run ọba wa a níjìyàn kankan kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ó fẹ́ lọ sí iwájú ọlọ́run láti lọ́ọ́ máa ro kéèsì nínú àtàtàwọn ìmọ̀nà wa ní ọlọ́run bá pè é lẹ́jọ́ olùfẹ́ àpíìlì ta ẹ̀ ọlọ́run bá da ẹlẹ́jọ́ ó sọ pé ó fẹ́ hàn píìlì kí ló ń hàn píìlì ta ló fẹ́ ìwà ta ló fẹ́ rojọ́ gbólóhùn yìí ó kan gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn mọ́lẹ̀ pátápátá ọlọ́run bá parí ẹ̀ pé antakulu yawma alkiyama innakuna ana hadha ghafilin sódà kù ní di ọjọ́ ọ̀gbìnrin alkiyama ẹ wàá máa sọ pé àyè ọlọ́run bá àmọ́ pé yẹ ká jọ́sìn fún ẹni àmọ́ pé yẹ ká jọ́sìn fún ẹni àwọn àdó ti ṣe é àbájọ́ ti fún ẹ̀ ọlọ́ni eléyìí ò ní sí ń bẹ̀ mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àmánà kí lọ́lọ́run bá ní kí lágbé sí wa lọ́rùn àmánà ẹ̀sìn ẹ̀sìn wo là ń sọ eléyìí ní ọlọ́run bá ní kí ọlọ́run yẹjú ẹ̀ fún anal Qur'an ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'imati wa raditu islam dina ọlọ́ni lọ́jọ́ tòní akmaltu lakum dinakum àti pé ẹ̀sìn yín fún yín máa gbọ́ wa atmamtu alaykum ni'mati àti parí ìdẹ̀ra wa àti parí ẹ̀ léyìn lórí wa raditu àwa yọ́nú fún yín lakum ayọ́nú sí yín lórí nǹkan kan kí ni al-islamu islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ ẹ ṣe tí mùsùlùmí ta bá rántí ayẹyẹ ká máa sọ pé alhamdulillah rabbil alamin ọlọ́run dì clear fún wa nu ayé alukur'an yìí ni wípé àní ìsìláàmù náà ní ń ta àyàn láàyò fún yín ọ̀gọ̀rọ̀ ń táwọn èèyàn ń ṣe gbogbo tí wọ́n ṣe pátápátá lẹ́yìn islam ẹ lọ wò wọ́n sọ nǹkan náà lórúkọ àwọn tó dá nǹkan náà lẹ́ni ẹ sí mi tí mo wà gbogbo ẹ̀sìn pátápátá ẹ lọ ẹ lọ kà wọ́n wọ́n máa ń ṣe nísìbà ẹ̀sìn yẹn sára ẹni tó dá ẹ̀sìn yẹn lẹ̀ ni yẹn ni pé wọ́n ṣàfihàn ẹ̀sìn náà orúkọ ẹ̀sìn yẹn sára ẹni tó dá a lẹ̀ ni àbára ẹni táwọn wò wípé òun ló dá kínní ilẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ọ̀gọ̀rọ̀ kínní lẹ́yìn ìgbà táwọn ènìyàn bá jáde láyé tán ìrọ̀lẹ́ rí hinduism wọ́n so mọ́ kínní àwọn hindu ni buddhism wọ́n súnmọ́ kí ni àwọn búdì ẹ̀rí kìrìsẹ́nìtì wọ́n súnmọ́ kí ni kíráìtì wọ́n lẹ̀ máa ni inú ẹ̀rí bí àwọn inú àwọn tá a pè ní bóyá inú àwọn tó ní kíní kan kọ̀dìríyà wọ́n súnmọ́ kí ni kọ́dìrù ni kíní kan tìjàníyà wọ́n súnmọ́ kí ni tìjání ni gbogbo àwọn kíní ìmáṣe kí yóò farabalẹ̀ yí ẹ̀ nígbà tá a bá gbé ọ̀rọ̀ débẹ̀ mọ́gbà pé ń ta fẹ́ sàlàyé fún ara wa òun náà ni tá ń pè ní súnà táwọn ìyá bàbá tó ń pè ní súnà àkàmùhá àwọ̀ àwọn ìdájọ́ rẹ̀ wá àníwá àwùhá àwọ̀ àwọn oníranran tí súnà ní wà àlàkọ́tọ̀ á alákọ̀wò ló ń bẹ láàrin súnà bil Qur'an pẹ̀lú al a ṣàlàyé ẹ̀ pẹ̀lú ògbọ́n náà àmọ́ gbogbo ìpìlẹ̀ yìí abọ̀rọ̀ rí pé a ní ìpìlẹ̀ yẹn lọ́wọ́ torí pé wọ́n ní à ń pera wọn ní kinní kan ní alùsùnà ni ẹ bọ̀rọ̀ lè pìtàn fún wọn bí kinní yìí ṣe so mọ́ra wọn làákàyè ọ̀pọ̀lọpọ̀ nu wọn kéré wọ́n ń ṣe ìdí àáwù ilmu ni kò sí ilmu yẹn lọ́dọ̀ wọn ìtọ́kù tí wọ́n ṣe ni pé kọ́mọ ti à ìrújú kama ti sáwọn èèyàn anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní famani takọ ṣubuhat fakọdi tabura lidinihi wa ayiridihi ó ń ṣe lọ́wọ́ ní famani takọ ṣubuhat gbogbo ẹni tó bá sára tó sákò fún táǹpẹ̀ ní rújú irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kí ni ó ti ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣàfọ̀mọ́ ìjọmọlúàbí ara ẹ̀ tó ń ṣe ọlọ́run bá ní kí ọlá ṣe kí ni ó léwa kúrò níbi gbogbo tá ń pè ní ìrújú so ó yé wa wípé ẹ̀sìn tọ́lọ́run bá ní kí ọlá tó mọ fún wa òun náà ní kí ni al-islam tí yóò bá yí tó ọlọ́run bá ní kí ọlá yànnà náà pé inna dina inda Allahi al ọlọ́run ní kí ni ọlọ́run ní inna dina inda Allahi al ẹ̀sìn kan tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ní kí ọlá mọ̀ òun náà ní kí ni al-islam gbogbo wọ ìmáàmù mọ́sálásí tẹ̀síìrù àfáà brọ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa ń ṣe àṣìṣe nínú ọ̀rọ̀ tí wàá mọ̀tò báyìí wípé ẹlẹ́sìn kejì wa àwọn ẹlẹ́sìn kejì wa ẹ̀mọ̀ pínpá mi tí mùsùlùmí bá tún fẹ́ sọ̀rọ̀ a máa ń sọ̀rọ̀ láti wáyọnú kan tí ò sí ń bẹ ogun tọ́lọ̀ tọ́ni ọlọ́ni wàlántẹ́rìdọ̀ hankali yahud wàlánà sọ́ra hàtà tẹ̀tẹ́bi àmì látàhùn. kul inna huda láàyè huwa lèhuda ó lè rí kò sí ní tó lè ṣe wọn à ní yọnu sí ẹ so má wulẹ̀ wọn náà àti dọ́gbọ́n dùn wọn nú àní ò bá wọn nú jẹ́ wọn ni ẹlẹ́sìn kejì wa ńlá nítorí sọ ni wípé ọlọ́run bá àlíkẹ́ ọlá lẹ́sìn kan ó tún wá ní ẹ̀sìn kejì sọ̀pọ́ọ̀tì rẹ̀ láà ọlọ́run sọ pé iná dínà àìndàláyé alìsílám ẹ̀sìn kan tó ń wọ ọlọ́run bá mọ̀ náà ni alìsílám ó tún wá ṣàlàyé ẹ̀ fún aláìbomi pé wàmọ́ ń yẹ̀bù tẹ́rì gẹ́rẹ́ alìsílámì dínà fàlàn yọkùbálà min ò wọ́wọ́ fíl àkírọ́ min alìkàtìrì ó wá parí gbogbo ní bá fẹ́ sọ lẹ́yìn yẹ ọlọ́run bá ní kí ọlọ́wà tilẹ̀kùn ó wá kọ́kọ́rọ́ yẹn nù ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dínà gbogbo ẹnikẹ́ni tó bá tún lọ wá nǹkan mí ní ẹ̀yìn islam gẹ́gẹ́ bí ẹ̀sìn falan abadan lan abadiyya falan ànígbà lọ́wọ́ yẹn ni pé ànígbà àgbà àti nígbà falan yuqbala minhu ẹ̀yin pé ànígbà yẹn tó bá yẹ pé kéèsì ẹ̀ tán síbẹ̀ kò bá dáa àmọ́ kéèsì ò parí síbẹ̀ wa huwa fil akhirah minal khasirin ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe kíni yóò máa bẹ nínú àwọn tí ó ṣòfò lálùkìyàmà ọlọ́run kó má jẹ́ ká ṣòfò lálùkìyàmà o kó má jẹ́ ká ṣòfò láyé bíbá iná ọlọ́dún tóbi ọlọ́run sọ ọlọ́run bá ní kí ọlá pa lẹ́kùn kíní yẹn dé pẹ̀lú kíní pẹ̀lú Islam tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ló ń fún wa ní ẹ̀sìn Islam lẹ́sìn tá a ìgbà tó ọlọ́run bá ní kí ọlá fún wa lẹ́sìn Islam gẹ́gẹ́ bí tá a àmọ́ ládàáwò aládánwò àbá aládánwò mo béèrè béèrè kan ni ta ló lè sọ fún mi àdánwò wa. ọ̀ràn tí wọ́n fẹ́ ẹ ṣe aládánwò ẹ̀yọ̀ kan gbogbo ọmọ ẹ̀dẹ́yàn lónìí kí làdánwò náà òwò ṣàìtọ́nù làánàtúlá àlè ẹ sọ bẹ́ẹ̀. òun làdánwò kan ta ni ọ̀tá kan ṣoṣo tọ́lọ́run bá lè ké lọ́sọ̀ máa pé inna shaitan lakum aduwwu fattakhizuhu aduwwa. إنما يدعو إسباء ليكون من أصحاب سعير ọlọ́run bá ló sọ gbólóhùn inú alukurani o ọlọ́run bá ló sọ gbólóhùn inú alukurani akẹ́ àwọn iṣẹ́ kí wàá kọ́ máa wọlé àwọn náà gbà wá lálejò ní àdúgbò náà wọ́n ní àmọ́ lọ ni. ọlọ́ọ̀bá àlekè ọlá sọ fún wa ó dẹ̀ kì wá nílọ̀ ọlọ́ni iná ṣàìtàn lakum àdúgbò ọlọ́ni èṣù tẹ́ rí yẹn ọ̀tá ló jẹ́ fún yín yẹn ni pé àdáwà ń bẹ láàrin àwa àti ṣàìtàn ìwọ náà tètè ya personalize kìíní yẹn kó ti mọ̀ pé ọ̀tá ẹ̀ gidi ọ̀tá kan so ta ni tó fẹ́ ṣàkóbá fún wa wájú ọlọ́run náà ní ta ni ṣàìtàn bẹ́ẹ̀ ni ṣàìtàn ní irinṣẹ́ púpọ̀ o a máa lò nú àwọn àlùjẹ̀nu a máa lò nú àwọn ọmọ èdè èèyàn náà ọlọ́mọ yìí kí ṣàìtàn lò wá ọlọ́ni ṣàìtàn tẹ̀rí yẹ ọ̀tá ló jẹ́ fún yẹn ẹ̀ náà ṣe kí ni ẹ mú lọ́ta ni kò foríbalẹ̀ fún ádámọ̀ tí ò foríbalẹ̀ ọlọ́run bá àlékèrà lé ọlọ́run nífa ó ti dẹni ẹ̀kọ́ látòní lọ ọlọ́run bá àlékèrà lé kí ló fà á torí pé ó fẹ́ ṣe ìgbéraga sọ́lọ̀ ọlọ́ni kí lóye tó foríbalẹ̀ fún ádámù ó ní àá òun ti foríbalẹ̀ fún ádámà kọlẹ́kítàwù mi nẹ́ẹ̀rì wà kọlẹ́kítà ní mìntín ó dá látara aná ó dé mi látara kíni ó dé mi látara aná ó dá òun látara ẹrọ̀fọ̀ àá inú náà àtẹrọ̀fọ̀ wúlò yẹ kó le jù ó fẹ́ fi làákàyè rẹ̀ yẹn ni inú àwọn ọ̀nà táwọn bá máa ń kọ́ tó máa ń kìlọ̀ fún wa wọn èyí fi làákàn ìwọ̀n fi ń sọ̀rọ̀ ẹ̀sìn ó farabalẹ̀ ìyẹn máa ń farabalẹ̀ láti tó ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ti pé bí làákà èmi ṣe èmi wá fíìlì ẹ̀ báyìí wípé no ẹ mọ̀ pé ń bẹ́ẹ̀ nú àwọn ẹni tó ah, nígbà tí mo inú ẹ má jẹ́ ká ṣe báyìí ayé ti lajú bẹ́ẹ̀ni ṣe wò ó ṣá no torí bó ṣe wò yẹn filẹ̀ torí pé bí wọ́n bá wò bẹ́ẹ̀ ẹlòmínà lè wò bákan náà gbogbo atámáníkà ọmọ wo bá ṣe wà yín sìn bá ṣe pọ̀ tó iná láṣẹ kí ni láṣẹ wo lọ́tọ̀ọ̀tọ̀ ní tó wọ́n máa wò máa yàtọ̀ sí ní tẹ́mi ó ṣe kí ni ní tí máa wò kí ni yẹn dààmú ṣàìtọ́n ó dẹ̀ sọ gbólóhùn yẹn ọlọ́run balẹ̀kíọ́lá ẹ̀hẹ́n ṣé yẹn ni ọlọ́run balẹ̀kíọ́lá lé dànù àmúnáwá sàdéhùn kan pẹ̀lú ọlọ́run kí ni àdéhùn náà ṣàìtọ́n sọ jáde ó fà àkókò nàkí ó sọ jáde báyìí pé fàbí máa guwa ìtánì làkèudánà lahum sirataka almustaqim thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shamahilihim wa la tajidu aktharuhum shakirin. la'natullahi alayhi ṣàtọ́nù sọ bẹ́ẹ̀ gbólóhùn yẹn jáde níwájú ọlọ́run ó ní fàbí máa guwa ìtánì ẹ̀ẹ́ ṣé nítorí kíní yìí náà nìwọ ọlọ́run ọba ló fi wá sẹ́bi lé mi tó bá wá rí bẹ́ẹ̀ làátì yaná min bayni àìdíhìm làátì ọ̀dánà siratakal mustaqim màá wá lọ jòkó dè wọ́n kalẹ̀ ní ojú ọ̀nà wọ ọlọ́run tó lọ tààrà kí ni tíṣà ìtọ́nu sọ ó ní làákẹ́ ọ̀dánà láhùn siratakal mustaqim màá lọ dúró dè wọ́n ní ojú ọ̀nà wọ ọlọ́run tó lọ tààrà thumma la'atiyannahum min bayni aydihim ìwà ọmọ gbógun tiwọn láti wájú wọn wa min khalfihim ìmọ̀ gbógun tiwọn látẹ̀yìn wa an aymanihim ìgbógun tiwọn lápá ọ̀tún wa an shama'ilihim ìgbógun tiwọn látòsí wala tajidu aktharuhum shakirin débi yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ya pòkì sí wọ ọlọ́run wọn àní máa dúpẹ́ fún wọ ọlọ́run bá mọ́. eléyìí ni àdéhùn ti ṣàìtàn la'anatullah alayhi tó bá ọlọ́run bá àlékè ọlá ṣe lórí àwọn àwo ni lórí àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn náà ni. ṣáadé bíi tí mo dé yẹn débẹ̀ náà lájọ wà ọ̀tá wo la ní báyìí ọ̀tá wo la ní àṣẹ ìtàn ọ̀tá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ni ẹni tó fẹ́ ká ṣiṣẹ́ ká má jèrè onítani oníṣàìtọ́ni èṣù olóhùn ó sì gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́nà ní tó sọ nìyẹn àdéhùn tó bá lọ́wọ́ bá àlíkíọ́lá tó bá lọ́wọ́ bá ṣe nìyẹn bẹ́ẹ̀ ni ṣàìtọ́nù ti ń ṣiṣẹ́ yẹn kọ́lọ́wọ́ bá àlíkíọ́lá kó gbé wa lékè rẹ̀ ṣàìtọ́nù ń ṣe kí ni ó ń ṣiṣẹ́ yẹn ó ń yọ oríṣiríṣi ọ̀nà láti sọ àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn nù. No ó ń gún wọn lórí kò níbi kíni níbi ìjọsìn fọba tó dá wọn. ṣàtọ́nù ń lo kíní yẹn ẹ má gbàgbé ibi tá à ń lọ ibi tó jì ni a máa ń láti gbé àwọn ìpìlẹ̀ yìí kalẹ̀ àwọn ìpìlẹ̀ yìí ni ó jẹ́ kíkiní ẹ̀ kó ṣe kíni kárí lè mọ lórí ẹ̀ tàbá nípìnlẹ̀ yẹn láàfin rí lè mọ lórí ẹ̀ gbogbo àwọn tó ṣe pé ọ̀rọ̀ súnà súnà tá ló dàrú mọ́ lọ́wọ́ àwọn ìpìlẹ̀ yìí tó bá ń bẹ fún wọn tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tá a máa sọ̀rọ̀ súnà kì í sọ̀rọ̀ sí lẹ́yìn náà máa ti sọ ní abẹ́ ti súnà ọmọ àyàwó súnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kí wọ́n lórí tó tún dàrú torí pé kò sí àwọn ọ̀pìnlẹ̀ ń bẹ̀ eléyìí náà ti bá wọn òjíṣẹ́ ti bá wọn ti bá wọn àwọn eléyìí ni àwọn ìpìlẹ̀ yẹn tó ṣàìtàn bá àtàdéhùn pé wọn máa dààmú ọmọ èdè èèyàn olóhùn máa dààmú tó ṣàìtàn ó ń fa oríṣiríṣi jáde ọlọ́ni náà ṣàìtàn yuridu إنما يريد أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فعل أنتم منتهون ألو يا شيطان أما أفهم أدو تسني لعني أتي تنبلكم في الخمر لا ترى تيمومو والميسر لا ترى تتتتا ويصدكم عن ذكر الله أفهم في أمكني ó fẹ́ máa fún gúnrin yín kúrò nínú ìrántí ọlọ́run wàá ní sọlá ó fẹ́ fún gúnrin yín kúrò káwọn ọmọ kírun fọlọ́run fàlà ń tún mu ń tahùn sẹ́yìn náà wàá juwọ́lẹ̀ fésù báyìí ìbéèrè tọ́lọ́ bá alikẹ́ lábẹ́rẹ́ nìyẹn sẹ́yìn náà juwọ́lẹ̀ fésù àmì àwọn tó ti juwọ́lẹ̀ fún tó ti juwọ́lẹ̀ fésù ẹlòmíì ọtí ni ọtí ni ọtí làwọn fi ń ṣe ìftọ́rù ọtí ni wọ́n fi ń sínú mo lọ ń tajà láfíà láàárọ̀ yìí mo rí bánà ńlá kan wọ́n kọ àwọn kinní kan síbi àsáàbù káf wọ́n gbé ẹnìkan tó fẹ́ ṣe wáàsí wọ́n wá gbé olórin kan sẹ́gbẹ̀ẹ́ bánà ńlá wọ́n wá gbé olórin kan síbẹ̀ so nígbà tápá bá ń ṣe wáàsí lápá kan àwọn kan náà máa mú gbó lápá kejì à ń fi kíní ẹ̀ ṣe eré lé ní bọ́tí nínú àwọn àdánwò tó bá wà mùsùlùmí òun làwọn kíní wọ̀nyí sọlá ìkìlọ̀ fún wa tọ́lọ̀ bá àlekèlá kìlọ̀ fún wa nípa ṣàìtọ́n kíkiní kí wọ́n bá dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́run abẹ́rẹ́ sí ní gbé àwọn òjíṣẹ́ dìde ọlọ́run gbé àwọn òjíṣẹ́ dìde lọ́lọ́kan òjọ̀ kan lọ́lọ́kan òjọ̀ kan kò sí tọ́lọ́run bá àlekèlá ń pa wọ́n láṣẹ kò sí iṣẹ́ táwọn òjíṣẹ́ yẹn fẹ́ ṣe ju wípé tí wọ́n mọ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa báwo ni wọ́n ṣe mọ ọlọ́run torí pé tí wọ́n bá bùkátà sí ọlọ́run bá ò ní wulẹ̀ ṣe kí ni kò ní ṣe nígbà tá a sínú madrasa ó yẹ máa kọ́ra yín kí ló kù táwọn ọmọ máa ṣe eré ya wọ́n máa ṣe bárubàru ni èyí ka alif èyí máa ka bá èyí máa ka abc nínú kódà ẹ̀ tún rán àmì tí ó fẹ́ máa nínú wọn àmì ògùn oríṣi àwọn wa ṣe kí ni yóò wá musu yóò fẹ́ dojú rú mọ́ra wọn ìyẹn lọ́wọ́n bá àlékẹ́ ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́run bá àlékẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbá àwọn òjíṣẹ́ dìde walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajtanibu taghut walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ní agbẹ́dìde fún àwọn ìran kọ̀ọ̀kan rasulan òjíṣẹ́ kí ni tàpá wọn láṣẹ àní ìbùdóláhà wẹ̀ṣítẹ́nìbù tọ́gùt ìtàníkọ́ máa sọ náà ni pé ẹjọ́ sì fọlọ́wọ́n bàbá tó dá yín wẹ̀ṣítẹ́nìbù tọ́gùt ẹgbẹ́ gbogbo àwọn òòṣà tó kù ẹgbẹ́ jù sílẹ̀ ọlọ́run nìkan náà ní kẹ́ẹ̀dì mú. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́ni àwọn ọlọ́mọba la gbé dìde láàrin àwọn àwọn umiyun àwọn tí wọ́n mọ kankan tí wọ́n lè fi gbé ìgòkọ́ ó rọ̀súlàn afànábì jáde fún wọn látara ara wọn náà ni yẹtùlù àléhìm àyàtìhì kó máa ka tírà ọlọ́wọ́n ọba fún wọn wàyùdẹ̀kìhìm kó máa ṣàfọ̀mọ́ wọn wa yu'allimuhumul kitab kó máa kọ́ wọn ní tírà ọlọ́run ó sọ pé òun máa tó ń jẹ́ súnà pẹ̀lú ògùn ọlọ́run tó bá máa wọn pinlẹ̀ yìí wàá máa tó ń jẹ́ súnà wàá máa tó ń jẹ́ súnà wàá dẹ̀ mọ àwọn àfa onírújú tánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé du'atun ala àbíwábi jahannam ó ní àwọn olùpèpè kan ni wọ́n tó ṣe pé wọ́n ṣe kí ni wọ́n ń bẹ létí bèbè jahannama ẹni tó bá jẹ́ pé wọ́n kọ́sàfù fìhà yóò kó sínú náà jahannama yẹn ọlọ́run kó yà wáyà jahannama kó yà wáyà rú àwọn àfa bẹ́ẹ̀. ọlọ́ni ta torí ẹ̀ à ń pẹ́ àwọn òjíṣẹ́ dìde fáwọn èèyàn ní tá à ń pa wọn láṣẹ náà ní ká máa ṣe kí ni ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn iṣẹ́ táwọn òjíṣẹ́ fẹ́ ṣe nìyẹn. sọ àwọn òjíṣẹ́ wáyé láti wá máa ṣe magic tàbára wọn jẹ́ pé ọlọ́run bá nìkan fún ọ ní mùjíza ó fún wọn láwọn ọtí àgbàyanu kó lè bá àyáda iṣẹ́ tá a gbé fún wọn ìyẹn ni pé kó lè bá àrùn iṣẹ́ tá a gbé fún wọn kó lè bá àrùn kìíní yẹn lọ́wọ́ ni. ọlọ́run ní wa ma arsalna min qablika min rasul illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'buduni ọlọ́run ní rí ànábì ọlọ́run bá alikẹ́lá dojú ọ̀rọ̀ yẹn kọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni rẹ̀ anábì wà má àfàlínà mi kọ̀bílíkà mi rọ̀súlìn àti àgbáwọn àwọn òjíṣẹ́ kan dé nínú àwọn òjíṣẹ́ tá a ti gbé dìde síwájú rẹ̀ anábì ilẹ̀ nùhì ilé yìí níta àfihàn òun náà ni pé àfihàn sí wọn àfiwá yìí àfihàn tẹ́ sí wọn wá yìí wò ní níta àfihàn sí wọn anáwùlá ilá ilá àná wọn máa fi ń èmi náà lọ́lọ́run ọba èmi náà ní tọ́tọ́ jọ́sì fún fàbùdù ni sọ fún wọn kí wọ́n máa jọ́sì fún mi so iṣẹ́ táwọn òjíṣẹ́ ń ṣe òun náà ní káwọn ṣe kí ni kí wọ́n máa pe àwọn èèyàn síbi ìjọ́sìn fọlọ́hùn bẹ́ẹ̀ ni kí wọ́n máa kọdí àwọn èèyàn kúrò níbi ìlànà tí ṣáìtọ́n tó là kalẹ̀ torí wípé òun náà lálànà yẹn kalẹ̀ ìlànà tó fi ilẹ̀ yẹn òun ló fẹ́ káwọn èèyàn tẹ̀lé kí wọ́n máa ṣe sọlọ́wọ́n á fi àwọn òjíṣẹ́ ó fi ń darí àwọn èèyàn padà ibi tí wọ́n ti gún rí kúò ọlọ́balẹ̀kẹ́ ọlá ń ṣe kí ni ó wá ń darí wọn padà àwọn òjíṣẹ́ náà pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ tabawòrán kọ̀ọ̀kan àmọ́ àrùjíṣẹ́ tó ń bẹ pẹ̀lú wọn tabawòrán kọ̀ọ̀kan àmọ́ àrùjíṣẹ́ tó ń bẹ pẹ̀lú wọn. anábì nuhu aleyhi salatu wa salam ọlọ́ọ̀bà alekela gbèdé fáwọn ọ̀ràn rẹ̀ tabawo suratu hud láti verse twenty five dé verse twenty six ọlọ́ọ̀ni walaqad arsalna nuhan ila qawmihi inni lakum nadhirun mubin ọlọ́ọ̀ni àgbé ànábì inú dìde fáwọn èèyàn rẹ̀ ètò sọ fọ́nrán ni pé mo jẹ́ olùkìlọ̀ fún yín o alla tabudu illa Allah wípé ẹ bọ̀rọ̀ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ta ni lẹ́yìn ọlọ́run Allah ànábì inú nìyẹn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀tún ànábì Aya fifty ọlọ́ni wàhílà áàdì nàkàhùn hud ọlọ́ni arántí àwọn ìjọ ad. nínú àwọn ọmọ ìyá wọn tó ṣe kí ni hud qala ya qawmi ó sọ fún pé ẹ̀yin ìran mi ẹ ibudullah ẹjọ́ ti fún ọlọ́run malakum min ilahi ghairi ọba tí mò ń sọ yìí òun lọ́ba tó ṣe pé kò sọ́ba mi lẹ́yìn ẹ̀ mọ́ kò bẹ́ẹ̀ ọlọ́run bá ọlọ́gbẹ́ ànábì ó gbé dìde fáwọn ìran rẹ̀ ẹ lọ wọnú suratul araf verse seventy three ọlọ́ni wa ila samud akhahum saliha àwọn ìran samudawa anabi tí wọ́n ní níta ní anabi sọ́ọ̀lì qala ya qawmi nítorí náà ń sọ ní pé ẹ̀yin ìran mi ẹ̀yin ibudullah ẹjọ́ ti fọ́lọ́hún malakum min ilahi ghairihi ẹ̀ mi lẹ́yìn ọlọ́run yìí bákan náà gbé anabi Shuaib agbẹ́dìde fáwọn ìjọ rẹ̀ àwọn ìjọ àwọn Madian the same thing anikóhun náà máa kégbe fáwọn ọ̀ràn rẹ̀ ni báyìí la ọlọ́run balẹ̀kẹ́ la ṣe gbé àwọn òjíṣẹ́ dìde àwọn òjíṣẹ́ dìde rẹpẹtẹ débi pé àmọ̀ bèlè ara wa mélòó ló ń ka àwọn òjíṣẹ́ òun gan ó ti ń bíbà ẹ má àbáwẹ̀ ń gbò wá alhamdulilayi alhamdulilayi ọlọ́run bá alekiola gbé àwọn òjíṣẹ́ ìdìde wọ́n pọ̀ jàǹtìrẹrẹ fáńfà ní àwọn èèyàn wo fáńfà ní àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn náà ni débi wípé kódà òǹkà wọn àmọ́ ògbọ́n tí mo sọ òǹkà wọn àmọ́ eléyìí ni tó fẹ́ tán wọn nínú ọ̀rọ̀ àwọn àfọ̀ onítẹ̀fsíìrì ó ń bẹ nínú àwọn afọ́nsẹ́ sọ pé òǹkà àwọn òjíṣẹ́ alàǹbíyà àádádù wọn ó ní ó jẹ́ bí one hundred and twenty four thousand. àmì nínú àwọn àbíyá yẹn a tún ní àwọn àwọn rasul nínú wọn. so àwọn eléyìí àwọn jẹ́ bí three hundred and thirteen àkàn ní three hundred and thirty three ni. àwọn kan sọ fún mi àwọn bá pé láà kí yẹn ó jù bẹ́ẹ̀ lọ àwọn àfọ̀ní tafsir látara àyànjú wọn wọ́n mú kínní wa láti láti yanjú ẹ̀ àmáyà kan sàánú wa tó jẹ́ pé yóò fi fún wa ní mọ́kìfù pé ah, eléyìí ló yí dà pé yóò fẹ́ dà ká dúró tì ọlọ́run bá rí kí lọ́sọ̀nù alukur'an ọlọ́run ní wàrúsùlán kọ̀sọ́sínà umaleik wàrúsùlán lamnaqsusuhum aleik. وكلم الله موسى تقليما إلين بنوا القرآن أي القرآن أي أولنا هذا باني كني على براوز جادي إلين بنوا سورة النساء verse 125 uh, 165 ما قالوا فواجو ọlọ́ni wàrúsùlán kọ̀sọ́tùnáhùn màálẹ́k ọlọ́ni rí ànábì ó ń bẹnu àwọn òjíṣẹ́ tó ṣe pé asọ̀tàn wọn fún ẹ so tó túmọ̀ sí pé àwọn òjíṣẹ́ kan wà tọ́nà bá àlekẹ́ ọlá ṣe kí ni tó dárúkọ tabalọ́wọ́ nú alukur'an gbogbo àwọn òjíṣẹ́ tọ́nà bá àlekẹ́ ọlá dárúkọ pátápátá mélòó ni wọ́n àyàfà yẹn ń wò ká mi ó wá sọ pé márùn tabalọ́wọ́ nú alukur'an eléyà gbogbo gbogbo àwọn kí yẹn sọ tàbá wo ló sọ ta ló sọ. So kò lè jẹ́ ìmẹ́ta ẹnìkan ló kọ́kọ́ sọ. ẹ lọ́wọ́ ní alukurani pátápátá gbà tí kinní yẹn ti tó ti mo fẹ́ fẹ́ ni tó sọ ẹlẹ́bùn ni bọ̀tẹ́ sọ fẹ́ ìmẹ́ta sọ ti. ẹ lọ́wọ́ ní alukurani gbogbo àwọn òjì tọ́tọ̀nà balẹ̀kẹ́ ládàrúkọ pátápátá twenty five ni wọ́n mélòó ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five làwọn òjì tọ́tọ̀nà balẹ̀kẹ́ ládàrúkọ nínú súrátù àná súrátù ànàm ọlọ́run balẹ̀kọ́lá dárúkọ eighteen níbẹ̀ làwọn súrà míì ọlọ́run balẹ̀kọ́lá kọ̀m̀plìtì àwùjọ bọ̀ tí wọ́n ju twenty five lọ tọ́lọ́run balẹ̀kọ́lá dárúkọ nínú alukur'an ọlọ́run sọ pé wà rúṣùlán kọ̀sọ́sínàhùn màálẹ́ìkà ó ń bẹ nínú àwọn òṣìṣẹ́ tó ṣe pé àsọ̀tàn wọn fún ẹ àwọn tọ́lọ́run balẹ̀kọ́lá dárúkọ nínú alukur'an ibrahim ishaq yakub nuh daud sulaiman ayub yusuf musa harun zakariya yaya isa ilyasa ismail aliyasau Yunus Lut Idris Hud Shuaib Salihu Zulkifli Adam àti anabuwa Muhammad sallallahu alayhi wa sallam alayhi musalatu jami'an. àwọn ẹni wọn àwọn twenty five yìí lọ́lọ́mọba àlekèọ́lá dárúkọ nínú alukur'an so ìyẹn ṣe déédéé tọ́lọ́mọba àlekèọ́lá sọ pé wàrúsùlán kọ̀sọ́sínẹ́hún àlẹ́ ìkó ń bẹ́ náà ó jẹ́ sí pé asọ̀tàn wọn fún ẹ wàrúsùlán lamnak susuhum alay bẹ́ẹ̀ ló ń bẹ àwọn òjíṣẹ́ mi tó ṣe wípé àti ẹ̀sọ̀ tán wọn. ṣé kìíní yẹn yé wa ṣé ibi tí mo dé yẹn náà la dé tí èsì pé mi wà láwẹ́ ẹ̀yìn ti wà ní báńdírì awẹ́ ni gbogbo wa wà jazakumullahu khair àwọn ànábì tọ́lọ́mọ alẹ́kọ̀ọ́ ládàkọ́nú alukur'an twenty five ni wọ́n àmọ́ nǹkan àwọn ànábì ọlọ́run àwọn kan ní one hundred and twenty-four thousand àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ àwọn kan ní tó pè wá ni wípé ká ṣe tàwa kú pé àmọ́ iye òǹkà wọn torí pé tọ́lọ̀ wà nígbà sọ nu súrátù nìsà òní wípé wàrúsùlán kọ̀sọ́sínà màálík àwọn òjẹ́ kan bẹ tá a dárúkọ wọn tá a sọ̀tàn wọn àlẹ́ ní mélòó ni wọ́n nínú alukur'an wọn àjù twenty-five lọ wà rúṣùlẹ̀ lamna susum aleik àwọn kan bẹ náà tó ṣe pé àṣekí ni àdárúkọ wọn nínú alukur'an tó tó túmọ̀ sí wípé àwọn òjíṣẹ́ pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ kò sí tí wọ́n ń ṣe wọn níṣẹ́ mi ju pé àní ibùdókòláhà wàjítẹ́nìbù tọ̀hùt wọ́n ń tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn sọ́nà nípa ìtọ́nà ọba àlékè ọlágbé fún wọn ká má gbàgbé ìpìlẹ̀ ẹ̀sìn wa àmánà ni ká lè bá a rí àmọ́nà yẹn ká lè bá a rí gbélé ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run bá ní kí ọlọ́wà tarí àwọn òjíṣẹ́ tiwa fún ọmọ ọkọ wa báwọn òjíṣẹ́ náà ti wá rí àwọn tọ́lọ́run bá ní kí ọlá dárúkọ yìí náà ọlọ́run bá tò wọ́n sórí mútáwà kan náà ọlọ́run bá ní kí ọlá gbé wọn ga jura wọn lọ à ń súnmọ́ bẹ́ẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ọlọ́run bá ní kí sheikh wa ló sọ ọlọ́run balikẹ́lá ló ti kala rẹ̀ sọ́nù alukur'an ọlọ́run ní tilka rusul fadolnahum ba'dahum ala ba'd ọlọ́run ní ẹ̀rọ àwọn òjíṣẹ́ fadolna ba'dahum ala ba'd a gbé wọn lọ́lá gajura wọn lọ minhum man kallama Allah ó bẹ́ẹ̀ ni wọn tó ṣe pé wọ́n bá ọlọ́run balikẹ́lá sọ̀rọ̀ wọ́n rọ́fà ba'dahum darajat agbáwọn míì ga nípò nínú wọn so àwọn òjíṣẹ́ náà wọ́n ṣe kí ni wọ́n á máa bẹ lórí the same level bẹ́ẹ̀ náà ṣe máa ń fi ń bá ń ṣeré pé èmi àti òsín level kan náà o àsínú tàwáwù àpá ooo àfa ìwà ń bẹ ó yẹ ká fún àfa yìí ń tì ẹ mọ̀ fún wọn ń tì o èyí táwọn náà máa fi àfihàn bá sọ pé èmi àti àsínú tàwáwù àti ní mustawa kan náà àwa àwọn lẹ́bù tiẹ̀ lọ. báwọn òjíṣẹ́ yẹn máa ṣe rí àwọn twenty five tọ́nà balẹ̀kọ́ dárúkọ náà kúránì yẹn náà ọlọ́run gbé wọn ga jura wọn lọ ọlọ́run gbé ipò fún wọn lórí ara wọn. ó ń bẹ́nu wọn bẹ́yẹn ọlọ́run balẹ̀kọ́ láfọ̀ àwọn márùn kan yọ wọ́n pè wọ́n ní kíni ulul azmi kí mo pè wọ́n ulul azmi ọlọ́run balẹ̀kọ́ tó náà kọ́ pé fasbir kàmá sabara ulul azmi minar rusul ọlọ́ni rẹ̀ ànábì ṣe sùúrù ní farada kàmá sabara ulul azmi minar rusul gẹ́gẹ́ bí àwọn ulul azmi àwọn aládìpẹ̀lẹ̀ ọkàn tó dúró déédéé àwọn òjíṣẹ́ tó ṣe wípé wọ́n ní farada tó ń tí ń tí wọ́n rí ọlọ́run àdìgbò lápò wọn ní ulul azmi mélòó làwọn ulul azmi yẹn gbogbo yín bá pátá lẹ́gbẹ̀ẹ́ hundred hundred ẹ eh? gbogbo wọn tea everybody serve tea. àwọn olùlọ azmi yìí mélòó ni wọ́n márùn ni wọ́n ó bẹ̀ látòrí ta ni anabi nuh anabi ibrahim anabi musa anabi isa àti taloku anabi muhammad sallallahu alayhi wa sallam alayhi musalatu wa salamu jami'an four minutes more alókù ìṣẹ́jú mẹ́rin mo fún wọn méjì èmi náà gba méjì two four minus two ó kù mélòó ó two so mo ní two minutes tí màá lò inshallah now àti débẹ̀ yẹn pẹ̀lú ògo ọlọ́run àkí àwọn afáwọn kan máa wọlé Sheikh Masoud náà ibi tá a déhùn ni òun ló sọ fún wa wípé a ní àwọn mélòó nínú àwọn òjíṣẹ́ àwọn ulul azmi mélòó la pè wọ́n márùn-ún nínú àwọn olùlàázmì yẹn náà ọlọ́run bá àlekè látún wá fàtọ̀yàn nù wọn wípé àní dáràjà tẹ́lẹ̀ yìí kúlá ni first class talẹ́ni náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá àlekè ọlá ó tún wá dóhùn sàlẹ́sà láàrin gbogbo àwọn òjíṣẹ́ wọ̀nyí. láàrin gbogbo àwọn òṣìṣẹ́ tó wọn bá alika sọ pé rusulan qad qasasnahum alayka wa rusulan lam naqsushum alayk àwọn àtàwọn tá a dárúkọ àtàwọn tá a dárúkọ èyí tó jẹ́ ọ̀gá nínú gbogbo wọn pátápátá òun náà ni anabu Muhammad sallallahu alayhi wa sallam ya ikhwatal iman èrè ọmọ ìyá mi ń tó kalẹ̀ ń bẹ̀rù òun náà ni wípé a fẹ́ ní àgbọ́yé ẹ̀kúnrẹ́rẹ́ ń ń pè ní súnà táwọn bàbá wa ti ń pè láti ìgbà tó ti pẹ́ ní kíni súnà tọ́wọ́n ní pé súnà súnà àwọn àpìnlẹ̀ yìí náà ni ń ta ni àwọn àpìnlẹ̀ yìí kíní yìí ti ń bọ̀ tipẹ́tipẹ́ nígbà tọ́lọ́mọ bá alikiola tó ṣe pé gárọ́ọ̀dù rẹ̀ gangan tó torí ẹ̀dá òun náà ní pé ká jọ́sìn fún un àti jọ́sìn fún ọlọ́mọ bá alikiola òun náà ní sábàbí ta torí ẹ̀wà láyé àmọ́ alọ́ta kan òun náà níta ní ṣàìtọ́n tó fẹ́ ká ṣiṣẹ́ ká mọ́ jèrè ká lè bá a ṣiṣẹ́ ká jèrè ọlọ́run bá ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà wọn òjíṣẹ́ dìde kí wọ́n máa tọ́ wa sọ́nà lórí ọ̀nà yìí kí wọ́n máa tọ́ wa sọ́nà wọ́n wá pọ̀ débi wípé àfẹ́ àmọ́ òǹkà wọn àmọ́ àmọ́ àwọn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan nínú wọn tọ́lọ́ bá lẹ́kọ́ kí ni ọlọ́run bá lẹ́kọ́ ọ̀kan nínú wọn náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá fàyọ pé òun ni ta ni òun lọ̀gá gbogbo wọn pátápátá òun ló jẹ́ ànábì gbẹ̀yìn kọ́lọ́mù balẹ̀kẹ́ ládàkọ̀ fún wa òun náà ni ìgbẹ̀yìn wọn òun lẹni àkọ́kọ́ wọn ẹni ìgbẹ̀yìn tá a dáwà tá a gbé dìde ẹni àkọ́kọ́ lálùkìyàmà wọn àfàtàn máa tún wọn ní abdul khalqillah qatiban wọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam ìta àlefi nǹkan kẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ la lè fi kankan àlefi dọ́gba rẹ̀ eléyìí níbi tá a dúró sí pẹ̀lú ògo ọlọ́run àwa máa wo àlàyé báwo lọ̀rọ̀ ànábì báwo ló ṣe ní í ṣe pẹ̀lú súnà tá à ń sọ tó ṣe pé àwọn àfọ́hùn ní ìrújú tí wọ́n fẹ́ máa ti ìrújú sáwọn èèyàn àwa ṣàlàyé kíní fún wa ẹni pé kíní ti ń bọ̀ tipẹ́ gbogbo àwọn ànábì tá dárúkọ yẹn náà àwọn yẹn wọ́n ṣe kí ni wọ́n ṣe nǹkan kan pẹ̀lú wọn. àwa lọ wo kí ni alákọ̀ tó ń bẹ láàrin Qur'an àti sunna tá n sọ tí ò yé wọn yẹn abẹ́lẹ́ ọmọ àdìkẹ́ ọlá yìí tá a gbọ́ ìkọ́lọ́ kojú sí wa láǹfààní àwọn ìjọ sinmi akọ́lọ́ kó tẹ́ ọgbà lọ́wọ́ wa atubu ilaik wa salaamu alaykum wa àwọn ní ṣé ìgbà táyà yẹn ń sọ̀kalẹ̀ ṣé wọ́n ti pé márùn-ún gbà yẹn ni àbí ọlọ́run ti fana àbí ọlọ́run kan fana bí kun àbí ọlọ́run ti fọyẹ̀ kún wọn. rabbil alamin jazakallahu khair ọlọ́run kó bá wa san àwọn ọmọ ìyàwó alẹ́ tán tabalawo nu tafsir ibnu kathir pàtàkì jùlọ káàlù tafsir wáyà yìí nínú adwaul bayan fi ìdán il-Qur'an bil-Qur'an àárí àlàyé ọlọ́kan òjọ̀kan tí àwọn àáfàá ṣe láàrin ara wọn ọ̀tá kan lọ ní ṣókí torí pé àbùkátà sí àwọn ikhtilafaati wọ̀nyí ó ń bẹ́ẹ̀ náà àbá tí wọ́n gbà wípé ànábì nínú àwọn ulul bẹ́ẹ̀ ó ń bẹ nínú ọgọ́rọ́ wọn jùmọ̀ọ́rù wọn wọ́n gbà pé ànábì ṣe kí ni ó ń bẹ nínú àwọn ulul azmi. ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn tọ́lọ́mọba adékọ́lá tó fi ń bá ànábì sọ̀rọ̀ ọkùnrin tó fi ń bá ànábì sọ̀rọ̀ náà ó kó ànábì náà sínú èyí tó fi ń bá ànábì sọ̀rọ̀ ó kó sínú àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn òjíṣẹ́ tó ti kọjá ọlọ́run bá máa fi ìkìlọ̀ tó ń kìlọ̀ fún wọn yóò máa fi bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò máa fi bá wọn wí inú ẹ̀ lèyí tá a sọ sọ pé wàlúkọ́dí làkọ́dà min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budu ṣe fọlọ́n bá ní kí lọ́sọ̀ fáwọn bíi kó máa pa àwọn èèyàn láṣẹ ìjọsìn ọlọ́run ànábì létí pé kò ń sórí tiẹ̀ nìkan ló ti bẹ̀rẹ̀ àwọn tó ti gba wájú ẹ̀ náà mo ti sọ kínní ìkalẹ̀ fún wọn kó àtọ́lọ́wọ́n bá ò bá sọ ó ti ṣe kínní ó ti kó ànábì náà sínú. so ṣókí ọ̀rọ̀ yẹn ni wípé ìgbà tánábì ń sọ̀rọ̀ yẹn èyí tó kó jù lẹ́nu ọ̀rọ̀ àwọn àfáà pé ànábì náà ń bẹ nínú àwọn olùlàázùn ọlọ́wọ́ ẹlẹ́m tí people are na number one ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ nínú àdánwò ta ni òun náà ni ṣàìtọ́n sábà àgbáyé lénìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bí àìṣedédé láàrin ọmọ sóbì àìṣedédé láàrin ọ̀sẹ̀ra wa bí bẹ́ẹ̀ lọ kí ni àwọn nǹkan tẹ́lẹ̀ fún wa gẹ́gẹ́ bí oògùn tí mùsùlùmí lè lò láti fi borí ṣàìtàn tí kò ní jẹ́ kí ṣàìtàn lè lágbára lórí rẹ̀ àtàwọn ọmọ àbí àwùjọ tí a wà jazakumullahu khairan. akí àwọn ṣéèkù wa fún àwọn ìyànjú iṣẹ́ ọlọ́wọ́n bàálà àti wọn gbé dání kí ọlọ́mọ pọ̀ wọn pọ̀ láíláí àti kí gbogbo àwọn ọmọ yánà tí a dúró ti iṣẹ́ ọlọ́run kí ọlọ́mọṣàsìn ẹnìkankan wa náà ní ẹ̀san olórí náà mo ní gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àdánwò tí ọlọ́run bá dá sí àwa lápapá jùlọ àwa tá a jẹ́ mú mi ní òdodo òun náà ni aṣọ ìtọ́ni eléyìí kò sí tí ó rú níbẹ̀ kódà ọlọ́run tó fi ẹ̀yìn lẹ̀ fún wa náà lè kọ́ra ní sọ́ọ̀tù sábà yìí àyà twenty sí twenty one ọlọ́ni wọ́lá kọ́dé sọ́nà ìbìlẹ́sù wọ́lá kọ́dé sọ́dàkọ̀ àléhìn ìbìlẹ́sù sọ́nùhù fẹ́tẹ́bàáhù ìlàkọ̀ọ́lẹ́lá mìíràn mọ́mìnì ìlera ṣètánijọ́ kí náà náà tí ó ṣe níwájú ọlọ́run ọba àlá èrò rẹ̀ tó ṣe fún ọlọ́run ó ti musẹ̀ máwọn èèyàn lórí ọlọ́run nífa tẹ́bẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì tẹ̀lé illa qalilan minal mu'minin ọlọ́run wá yọ àwọn kankan pé àyàfà àwọn díẹ̀ náà àwọn mìíràn òdodo kí ni a lè fi gbára lọ́wọ́ ṣètọ́n òun náà nìkan ní iman ilé nìkan àkọ́kọ́ tí ó máa jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tá a fi gbára lọ́wọ́ ṣètọ́n ká ní ìkìláàsì nínú gbogbo ohun tí a bá ń ṣe tí ẹ̀rẹ́ bá ti ní ìkìláàsì nínú nǹkan tó bá ti ń ṣe nìyí ṣèyítánì òní ní nǹkan kan ṣe sí i ọlọ́run sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní sọ́ọ̀tù nahal wọn ni innahu laysa lahu sultanun ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun àṣetánì tẹ̀rí gbogbo akitiyan tó ń sánni àti gbogbo fotofote tó ń níwájú ọlọ́run ọba àlá kò ní sí agbára kankan fún un lórí àwọn tí wọ́n gbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àlá bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá gbára lé ọlọ́wọ́n ọba. ìyẹn tá a fi kojú ra ṣètò ọ̀rìn tá a fi ṣẹ́gun rẹ̀ náà ní kí ni ká gbìyànjú ká ṣiṣẹ́ lórí ìmáàní wa. àwọn kan tá a fẹ́ máa ṣe nínú ẹ̀sìn wa kó máa jẹ́ nítorí kí ni o lọ al-ikhlas ilé ìjẹ́ ogun tó ga jùlọ tí ọlọ́wọ́n bá rẹ̀kọ́máǹdì fún wa Allahu ta'ala alam táwọn aṣípa ọlọ́run ni bàtí ibilis tó ṣe ọlọ́run bá ní ó wá ń wá bàtí ṣe ọlọ́run tán ó wá bẹ lọ́run sọ fọlọ́n pé àǹzúrù ni iláyà ọmọ yorùbá àṣùwìn wọn lọ́wọ́ bá jọ ọmọ fẹ́kẹ́ mi gùn kí n pẹ́ láyé ọlọ́run ni nàkàmínà lè mọ̀ zọ̀rí ọlọ́run tó ẹ̀pẹ́ yẹn náà lò fẹ́ àwọn bá sọ pé ìgbà tó ṣe ọlọ́run tó bẹ lọ́run ọlọ́run dẹ̀ gbàgbé alẹ́ kan náà ìdáná ayé pé wọ́n tó ń sin lọ́n tó ń bẹ̀lọ́ ògbó ọ̀dá tó lọ́n ṣètọ́ ṣe lọ́n tẹ̀ bẹ̀lọ́ lẹ́kan pé ọlọ́run jọ ọlọ́run lè dáhùn ọlọ́run iná kàmínà lè mọ̀tọ́rí ọlọ́run ní wàá bẹnu ẹni tá a máa sọ tẹ̀mí máa gùn náà fi mọ́mú asan basiri pé wọ́n ní aliyan náà mo ṣe ìtọ́ ṣé èṣù máa ń sùn wọ́n ní bàbá fún ẹlẹ́sìn pé làwọn náà mo ṣe ìtọ́ wa sọ pé fábímá àgọ́ ìta ni láàkìdánilá láwọn sọ́ọ́ tẹ̀ka mistake ìwọ lọ́wọ́ ti sọ mí nù báyìí o ó ń ka àrùn sọ́lọ̀ pé ìwọ lọ́wọ́ dẹ̀ wá sọ mí nù báyìí pẹ̀lú di eléyìí òkè mí náà máa ṣe àwọn náà lọ́nà lójú ọ̀nà ọlọ́run ó wá kọ́ mi sọ́lọ́ pé súnmọ̀lá àti ya náà mi bẹ́ẹ̀ ní àìdíhìm wà mí kàlífìhìm wà ní àìmánihìm wà ń ṣàmàhìlìhìm wà látẹ̀jú rà kí sáà ń ṣàkiri ó ní wọn lọ́wọ́ àwọn ọmọ yọ sáwọn wájú wọn ọmọ ẹ̀sùn ọlẹ́yìn wọn mọ ẹ̀sùn ọlọ́sùn mọ ẹ̀sùn ọlọ́sì ṣùgbọ́n abúlé abúlé bá sọ̀dọ̀ aláwọ̀ lẹ́hó ma abúlé abúlé sọ kò wọ́n ti dá ọkọ̀ ibì kan kò wọ́n ti dá ọkọ̀ òkè ó ní ilẹ̀ àná rahmatulá tens bin alfauk tó pé ìkẹ́ ọlọ́mú wá tókè so àdúrà tá à ń ṣe òkè ló ń lọ kò wọ́n ti dá ọkọ̀ òkè wọ́n tó bá tó dá ọkọ̀ òkè ni àdúrà ní kòkò bá mọ́ gbà gbọ́dọ̀ ń gbalagbè ọlọ́run jẹ́ hum ṣàkiri ò ní púpọ̀ nu wọn tó máa dúpẹ́ fún abúlé àbúlé ọba sọ̀dára ni wọ́n ń túnmọ̀ ayé ẹnìkan látẹ̀jú àkísàláhùn muwahidin ò ní pọ̀nà tó máa kí n idan àìpín kan tí yàrá fi ṣẹ́gun ṣètọ́ ní kíni atawhid tó ìṣẹ́gun ṣètọ́ ní alákọ̀ọ́kọ́ ní kíni tawhid kò dúró dédé bẹ̀lẹ́ yìí náà kí wọ́n fi àwọn ìbàdà tó kù so ti tèmi ní so mo fẹ́ béèrè nípa mo gbọ́ lẹ́nu àfa kan so ní ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn nípa omi àlọ́lá tí ẹnìkan bá ṣe tó fi ṣàlọ́lá kù pé kò nídìí kí ẹlòmíì tún lò mọ́ pé ìmáa lò yẹn pé kò dáa so ó dẹ̀ máa ń wọ́pọ̀ láàrin láàrin ara wa so wá jẹ́ nǹkan tó ṣe kàyéfì fèmí so ló jẹ́ kémi wá béèrè yẹn pé ẹ bá tan ìmọ́lẹ̀ sí. wasalaatu wasalaamu ala rasulillah náà ní ṣókí sí ìbéèrè tí ọmọ yẹn wá béèrè pé omi àlá tí wọ́n lò ṣé a lè lò ní tó ṣe wípé tabawo lábẹ́ ọ̀rọ̀ fikiu ní tó túmọ̀ sí ni almau almutaamal omi tí wọ́n ti lò náà almau almutaamal omi tí wọ́n lò tí wọ́n lò kù. wọ́n máa pín sí ọ̀nà bíi méjì àkọ́kọ́ ṣé omi yẹn tó sì jẹ́ tọ́hìr ṣé ó jẹ́ omi tó má torí pé omi nínú kó má kó jẹ́ ń ta lè fi ṣe àfọ̀mọ́ àbí kó jẹ́ omi tó ṣe wípé ó má kò tẹ́ fi ṣe àfọ̀mọ́mọ́ ìkanu méjèèjì náà ni. náà tábà wo omi àlùwàlá ìfatinú tó fẹ́ clear jù nínú ọ̀rọ̀ àwọn àfáà òun wípé omi tó fi ṣàlùwàlá kù tọ́hírù ni omi tó má tó ṣe wípé a lè ṣe kí ni a lè fi ṣàfọ̀mọ́ lódì wọn gbà tó ṣe wípé omi yẹn kò yí padà nínú àwọn ìró mẹ́ta tó máa ń yí omi padà ìró mẹ́ta tó máa ń yí pé nìyẹn ni pé tí òórùn omi ò bá ṣe kí ni tí ò yí padà tí ìtọ́wò omi ò ṣe kí ni kò yí padà bẹ́ẹ̀ ni àwòrán omi ò ṣe kí ni kò yí padà yẹn ni pé nígbà tí wọ́n lo omi yẹn tán tí wọ́n lò ó sẹ́kù nǹkan kan ò yí padà nínú àwọn kan tá à ń sọ nínú àwọn kìnnì ẹ bọ́lá ibi tí nǹkan kan bá ti yí padà nú ẹ̀ kò sí nǹkan tí oṣù mi ẹ̀ wallahu alam tá a bá bá ní tàbí kìí ṣọlá. gẹ́gẹ́ bí tí wọ́n ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ omi yìí kódà níbi tí àlàyé náà tó kún dé omi àlọ́ látẹnìkan bá lò yálà wá ṣe sínú gbá ni ṣẹ́gun omi a lè lọ àbá lè lò lókùnbà tí àwọn ọmọ yìí bá ti pèsè láàtọ́lọ́mù bá ti ní ká sì ní kórìíra kò sí tó burú kí á lò ó eléyìí tó lékè lọ́wọ́ àfa Allahu ta'ala alim. ìtì mọ̀ kàfẹ́ kú alákèétí ni wípé àwọn ẹ̀kìtìláfàtù àwọn àfa òní fíkìú inú àwọn ẹ̀kìtìláfù wà ṣẹ̀díìd ni so a ń láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn kinní wọ̀nyí náà gẹ́gẹ́ bí bàtọ́ mi á béèrè béèrè yẹn wọ́n sọ pé àwọn gbọ́ tẹ́nìkan sọ bẹ́ẹ̀ náà. Ele ń bẹ nínú àwọn kan tó ṣe pé mọ́kìfù àwọn apá kan nínú àwọn àfáàní but ìdáhùn táwọn mú wa ni pé in tó clear kí direct tí ò rújú so ọ̀rọ̀ fíkì tí wọ́n wo mọ́sálà náà mọ́sálù fìkì yíyà àwọn tí ò ṣe tìláàfù ń bẹ bóyá ló fẹ́ kò fẹ́ ju bíi méjì àbí mẹ́ta lọ ti pé táwọn tó pa àwọn eléyìí kò sí tìláàfù nù ẹ̀ lápèjúwe rákàtà tá a ṣe ní lórí sọláàtì àwọn ni àwọn irun ọ̀ràn yàn gbogbo ẹnu wa kò lórí pé ṣubú yìí rákà mélòó ni méjì zúrì mélòó mẹ́rin á sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ìtìláàfù lórí ilé ẹni tó bá kálàfù ilé ìfàkọ̀dé káfàrà. àmọ́ àwọn ọmọ sáìlú mi tó kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapẹnu díẹ̀ díẹ̀ díẹ̀ ó ṣe kí ni owó àna àkẹ́lẹ́ ó ṣe kó ṣe pé ìyẹn ni ẹni tí ẹni tó sọ̀rọ̀ ń ṣe kí ni wọ́n ti ti ọmọ ìyàwó ẹlẹ́wọ̀n ẹlẹ́m. tó ń yálà bí omi tí yàn lóko àbí nǹkan tí yàn lóko náà àfa gbàgbé bàkíyà tó ṣe yìí ó ní pé àwọn kan yìí ni kò èèyàn kí a kí ń wo àwọn yorùbá ń gbà kí ń wo awo ọjà <laughs> ni pé tí ọ̀rọ̀ bá wá ni àwọn sọ báyìí àwọn sọ báyìí àwọn sọ báyìí nǹkan tá a ní pé tábù nùsùs kí ni ẹ̀rí tó wá gan sọ ṣé ẹ̀rí tó wá yìí aráàlú tó jẹ́ sahih ok ẹlòmí náà ẹlòmí gbà mí àwọn onímọ̀ fi ẹ̀rí ọmọ àfikà ṣẹ̀rí ṣùgbọ́n kan náà ṣẹ̀rí dọ̀ ẹ̀yìn fúlàrí sí wọn sàmà gbọ́lá fáàdì tó jẹ́ sàhí lórí àdúgbò dọ̀ ẹ̀yìn nígbà mí ọkọ̀ olùlàmà lásán bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn afá lásán ló súná sọ àfá yẹn ní ráyù báyìí ṣe àní ṣe àní tẹ̀bà ti ráyù àfá yẹn ni ó mọ́ abẹ̀rẹ̀ dá nípa àwọn fíkì gẹ́gẹ́ báwọn afá ti sọ lápẹjú ẹ̀ ìwọ̀n wákàtí mélòó là ń kí lójúmọ́ mélòó márùn-ún àbọ̀ ànífà ni mẹ́fà yìí ó sì lẹ́rìí lóyìn tó ní ibo ló tú sí tàbá ojú ẹ̀ máa fún kújú ah, ojú ọjà tó ẹgbẹ̀ kílẹ̀ ń lò ó ní àrẹ́mi sọ́lá àrẹ́mi ni inna Allah zadakum sọ́lá fàáfíìzù alayha àwáyé àlùwẹ́tẹ̀rẹ̀ àrẹ́bí ni ọlọ́ọ̀bá léwùn yín kún ẹ̀ kẹ́límọ̀ tó ń lò ọlọ́ọ̀bá léwùn yín kún ẹ máa sọ ẹ máa kí òun náà ní ń wítìrì ṣùgbọ́n kẹ́límọ̀ tó àrẹ́mi sọ́lá sọ́lá ọlọ́ọ̀ léwùn yín kún ẹ̀ kẹ́límọ̀ lékún òun wá ní bàtà wọn ti lékún kàmbẹ́rún ló jẹ́ mẹ́fà sí kò lè rí sọ́kí àwọn afẹ́ ìkùsù àwọn gbogbo àwọn jùmúrù ọgbẹ́ láíláí mẹ́fà báwo márùn náà ni kí lẹ́yìn táwọn lò wọ́n ní ànífisà lásìkò tó ń máa ń jábà lọ sí yamani kí ló sọ ó ní fàkbírù anàlá tọ́ra alẹ́ yìí kàmsù sọ̀làwàtì ọlọ́run ṣe wákàtí márùn ní ọ̀rọ̀ ìlú lórí ìdán àlẹ́bí mẹ́sàn wákàtí márùn ó lẹ̀ kílẹ̀ ń bẹ̀ tó ẹ̀ ziyara tánà bí sọ́nbì ni pé kí ni ìyẹn ìmọ̀ kí nǹkan tó dáa ni tó ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ́ sí tábùlù sùn dára ká tó ṣe kí nǹkan tó sọ pé àfáàyàn ah, lẹ́rìí ẹ̀rí wo ló lò tó láàárọ̀. ẹjọ́ ìbéèrè tèmi ni pé mo kírun ní mọ́ṣáláṣí kan wọ́n wá ń kírun jọmọ́ méjì pọ̀ ní at the same time ẹjọ́ ṣé irú òun báyẹn ẹ bá tẹ̀síìrì wà lórí. lọ́n ìkan jẹ́ náfìlà ìkan dẹ̀ jẹ́ ọ̀ranyàn. kò ẹ máa ní láti ṣàlàyé kinní yẹn wọ́n kírun ọ̀ràn yẹn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó tó ti pé àwọn kan kí. náfìlà. zuri. náà àwọn kan kí wọ́n kí tàràwì àwọn kan kí ojú ìṣáì wọ́n kí àwọn kan kí tàràwì àwọn kan wá dá tí wọ́n kí wọ́n kí ṣáì lẹ́yìn naam ah, Allahu alam ní sókí tọ́mọ yẹn wọ́n ń sọ ní wípé àwọn tí wọ́n ń kírun méjì irun ọ̀tọ̀ọ̀tọ̀ méjì nínú mọ́sálásí ẹyọ kan náà àwọn kan kí tàràwì lọ́wọ́ ìyẹn ni pé àwọn yẹn ń ṣe náfìlà tàràwì lọ́wọ́ àwọn kan kí ìrun ọ̀ràn yàn lọ́wọ́ náà aláwọ̀ alám kọ́nà balikọ́lá kí ó léwa kún àkọ́ni wípé in tó bọ̀rọ̀ yíwa níbí nínú mọ́sálásí ẹni tó ní sólùtọ̀ mọ́sálásí òun náà níta ni imam abọ̀rọ̀ gbàgbọ́ yẹ kínní eléyìí ó máa dín àwọn gbọ́nmi tí omi ò tó àwọn kíní nǹkan díẹ̀ díẹ̀ tó máa fẹ́ ṣẹlẹ̀ àwọn kíní òmò dìkú lóde wọn tó bá ti ní àwọn aslu yìí lọ́wọ́ ẹni tí sultan mọ́sálásí wà lọ́wọ́ òun náà ni tani òun náà ni imam torí pé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé innama ju'ila al-imam liyutamma bihi ó ní a ti gbé máàmù kalẹ̀ fún yín lẹ́ńtẹ́ mọ̀ ṣe kí ni lẹ́ńtẹ́ máa tẹ̀lé àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ó ń balẹ̀ kí ọlájú yín wa nínú ọ̀rọ̀ rẹ̀ tó lálàáfíà torí pé àwọn olọ́rọ̀ míì tá a máa kà ọ̀rọ̀ ànábì náà ni sallallahu alayhi wa sallam wọ́n dúnkokò mọ́ wa ṣé ọ̀rọ̀ Michael Jackson ká máa sọ ni wọ́n wá ní tọ́wọ́ sọ kíni ní oh, ànábì ó dáta ni ká máa sọ ẹ má jẹ sọ yẹn ó ta ká máa sọ ọ̀rọ̀ ànábì náà là á sọ ọlọ́run laqad kana lakum fi rasulillah uswatun hasana ẹ má jẹ́ àfọ pẹ̀lú ògo ọlọ́run á débi àwọn kìíní lọ́la kọ́lọ̀ fún alẹ́mí àtòkùn ara àti àlàáfíà. àkọ́kọ́ ta lọ́lẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ń ṣe ọlọ́run sọ fún wa sallallahu alayhi wa sallam nínú hadithi tó lálàáfíà. ó ń ṣe ọlọ́run ní idha uqimati salat fala salat illa al-maktubat. ó ń ọlọ́run ní tẹ́ bá nù mọ́sálásí tí wọ́n bá ti gbé irun fàlàsọ̀lá kò tún sírun míì mọ́ ilá almaktubat àfi irun ọ̀ràn yẹn tí wọ́n gbé dúró yẹn. sọ àbá jókòó yọ pé eléyìí ó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú irun ọ̀ràn yẹn. ìgbà tí kan nú àwọn àfáàn sàlàyé ọ̀rọ̀ iṣẹ́ kò sèmín rahimahullah wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí nínú tíra àwọn ṣẹ́rù mọ́mtẹ́. àwọn èèyàn dìde ìbéèrè ìbéèrè yìí lọ́wọ́ wọn kódà láàyè bomi lè kọ́ báàbù màftó wọ́n béèrè ọ̀rí lọ́wọ́ wọn. ṣéèkù sèmi sọ fún wọn wípé láti má bàa mú ìtìláàfù wá nínú mọ́sálásí torí pé ìmáàmù tó jẹ́ aṣíwájú mọ́sálásí yìí tó ń kí lọ́wọ́ òun ni ìrun wítìrí yẹn. bẹ́ẹ̀ ni ìgbà fún alimutafaridu kókùnrin lẹ́yìn ta ni Almutanafil yẹn ni pé ẹni tó fẹ́ kírun ọ̀ràn yẹn ó láǹfààní àti kírun yẹn lẹ́yìn tó ń ṣe kí ni ẹni tó ń ṣe náfìlà so wọ́n ní irú àwọn èèyàn báyìí bí ṣe kò sẹ́mi ṣe dá ọ̀rọ̀ ẹnìyẹn o ọlẹ́nìyẹn ó lè àníyàn sọ̀látù ìṣá irun ìṣá tó kí yẹn kó fi wọlé tọ tàràwì tí wọ́n ń kí òun wá dà níyàn ìṣá àwọn dẹ̀ ń kí tàràwì tó ń gbà tó má débi rákà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jòkó lẹ̀ pé sọ̀látù láìl mọ́tíná ló ń ṣe ọlọ́run àlejò sọ pé irun òru táǹkì yẹn méjì méjì ni na ó tó bá débi rákàlẹ́kì tó bá jókòó ní bá sámọ̀ ṣe kí ni kò ní sálámọ̀ yóò dìde yóò wá kọ̀m̀plìtì irun tiẹ̀ so that kò ní sí kí ni kò ní sí ìkhtilaf ìyapa nínú mọ́sálásí yẹn bọ̀ tí a gbọ́ kí ní iye débẹ̀ kọ́lọ́mù àlejò kó fún wa ní àgbọ́yé ẹ̀gbọ́n irú ẹni tó béèrè yẹn tábà rí pé jọmọ́ tàràwì ń lọ lọ́wọ́ ok àwa ni pé wá ṣàkíyèsí pé ah jọmọ́ ti di méjì tó sọ fún mọ́mú pé jọmọ́ ti di méjì so tí àwọn mọ́mú wa ń try láti sọ fẹ́ nìyẹn náà pé ah àwọn ènìyàn náà wọ́n lè join tàràwì sódà tán máa fi bá ìrun lọ so kán dẹ̀ ti ṣàlàyé fẹ́ nìyẹn báyẹn kí ẹnìyẹn wá jáde kó torí nǹkan yẹn nǹkan torí yẹn kó má kírun mọ́ so kí ni nǹkan tí. àwọn yẹn fẹ́ ìmọ̀ yẹn fẹ́ gbé tàràwí dúró ẹnìyẹn wá ẹ̀sìpẹ́tì káwọn mọ́mú ṣọ́ òun kóhun kí ṣá yìí tòun tán kan tó gbé tàràwí tí wọ́n dúró ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kí mọ́mú mọ́ṣáláṣí kó dúró de àwọn tó ń kí ìṣá ìlọ́wọ́ káwọn tó gbé tàràwí dó àwọn tí ń ṣe àti wọn lọ ẹ̀hẹ́ lára pé tó fẹ́ mú. ní àfikún nínú ọ̀rọ̀ yẹn ni pé irun sọ̀rọ̀ láti ìṣá yẹn àti kì í àkàrí àwọn èèyàn náà dẹ́ ń san kọ̀dọ́wù ìṣá wọn àwọn tí wọ́n bá méjì àwọn tí wọ́n bá rárá ó dẹ̀ ti náà wákùtù tí à ń kírun yẹn a ti pe sọ́ọ̀fù táwọn èèyàn ti dúró ká tó nájú tó èèyàn méjì tó ń kí ìṣá ẹnìkan wá ń sọ pé ẹ àwọn tó ń kí ìṣá ìlọ́dún mọ́ ètí méjì kó kán dá tí wọ́n yẹn papọ̀ mọ́tọ̀dọ̀ ti wà nínú ìyá àpáwọn kí ìṣá torí àsìkò yìí o tàbí kí ìṣá ti tó alẹ̀ ti ní sùúrù fáwọn tó ń jẹ kọ̀dọ̀ náà máa wá di pé máa ìyá gbogbo wọn gan ti jáde nípa àwọn tó bá kírun wọ́n wẹ́ ni wọ́n ìyẹn gan fa ṣùgbọ́n àfihàn náà tó bá ṣàlàyé dáadáa. mo rí pé ọ̀rọ̀ yẹn ti ní àwọn okùn kan ó ti ní nídìí àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwa tá a jẹ́ aládùúgbò tá à ń gbọ́ wa eléyìí tí wọ́n ń pè ní ìjòkó mọ̀lélẹ́yìí kì í ṣe ìjòkó rin ẹ bá ń wí wakọ́ nígbà tó bá fi yẹn ṣe sùnmù dáadáa na a kò wá sásìkò mọ́ ọjọ́ ti lọ a. tó bá ń sọ ìjókòó ní tí wọ́n ń pè ní ìjókòó lélẹ̀ ẹ gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ kọ́là là kọ́là ẹ̀rí náà mú wá àti ìwọ náà challenge àwọn nìyẹn máa ń yanjú bẹ àwọn sàhábà máa ń béèrè béèrè lọ́wọ́ ànábì ní sallallahu alayhi wa sallam tó tẹ́lẹ̀ òsì máa ṣe kí ni yóò máa yanjú ẹ̀ fún wọn yóò máa yanjú ẹ̀ fún wọn. nínú ká máa béèrè béèrè ẹ̀kọ́ kan lòun náà now in tí wọ́n béèrè ọ̀rọ̀ tó clear ni now ìmáàmù tó jẹ́ ìmáàmù mọ́sálásí àmú ọ̀rọ̀ kan wá fún alẹ́ kan pé ìkápá ètò òrùnú mọ́sálásí súlùtọ̀ mọ́sálásí ta ló ní lọ́wọ́ imam torí pé ó ń ṣe ọlọ́run sọ pé innama ju'ila al-imam liyutamma bihi ẹni tó máa ṣe ìdarí ètò bá a ṣe kírun yẹn ìkápá ìwọ ìmáàmù ló wà náà sì èèyàn kan wọlé wọ́n fẹ́ kí ìṣáì ìmáàmù sì ti àwọn ìmáàmù ti dìde náà ní tí wọ́n fẹ́ ká sọ lágbègbè yẹn ni wípé ṣé èèyàn kan ló ń kírun lọ́wọ́ ká ní kí ìmáàmù dúró dé nìyẹn bẹ́ẹ̀ yẹn fẹ́ kírun tán ẹlòmínà tún wọlé òun náà tún fẹ́ sálámà so kí máa mú tún dúró de yẹn náà kẹlómi náà tún wá kí máa mú tún dúró de Allahu alam ìmáàmù ní àǹfààní àti dúró de gbogbo àwọn èèyàn báyìí àti àti lo ìkìtìyàrù kìíní kí máa mú wo èwo ló pé jù kò ṣe bí orí yẹn kan wọn láǹfààní àti dúró tí ìmáàmù bá dúró de ẹni yẹn ìmáàmù ò ṣe kí ni ìmáàmù lẹ́sẹ̀ kankan èyí tó rọrùn ni pé àwọn tó bá wọlé kí wọ́n fi àníyàn ìrun ìṣá ìyẹn kí wọ́n lọ ṣe kí kí wọ́n fi jọ́ọ̀yìn imam ẹni tó ṣe pé ó ti ń kírun tiẹ̀ lọ tí imam wa ti ṣe kíni tí imam gbé tàràwì tiwọn náà irú ẹni bẹ́ẹ̀ ò ṣe kíni kò lẹ́ṣẹ̀ kíkí ní yẹn kó má bàa dàrú ká sọ fún mi pé ókè ó sì lè darapọ̀ mọ́ ọ náà but ká sọ ní tó kílẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń gbọ́ wa so irú ẹni bẹ́ẹ̀ kó ṣe kíni kó kírun ẹ̀ tán ìmáàmù náà láǹfààní àti ṣe kíni àti parí irun tiwọn náà ní ṣókí wallahu alam náà ìtí ọmọ yàrá béèrè ọ̀rẹ́ ṣe pàtàkì o ẹ̀yin tọ́mọ yàrá béèrè yẹn wọ́n ní kí wọ́n ṣàlàyé fún yàn kó wá dàtà gidi kó wá bínú jáde nínú mọ́ṣáláṣí kí ni nǹkan irú yẹn dì mú láà nínú nǹkan tá a mùsùlùmí ta bọ̀rọ̀ dínkù nínú ṣe wa òun ni ìbínú ìta sọ̀kalẹ̀ yóò ti mú bínú dání ọ̀rọ̀ àlàyé ni ká ṣàlàyé kó yẹra wa a kí ní báyìí báyìí kọ́lá yìí fún tí wàá gbọ́ lásìkò yẹn ó sì lè padà ṣe kí ni ó sì lè gbọ́ ẹyẹ níjọ́ mi fọtí ò tí ì mú bí nú dání ká má ṣe nǹkan tí ó fọ́ uma nẹ́bì níta ṣe ní tí ó so wá papọ̀ ní táwọn ṣe kí ni táwọn ṣe ní tó dẹ̀ so wá papọ̀ ní táwọn sọ fún wa yẹn kitabullah sunnatu rasulillah wallahu alam. ọjọ́ ti lọ ilé wa jìnnà subhanaka allahumma wa hamdika shallallahu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ bá àtàwọn